بسم الله الرحمن الرحيم الحمد لله ولي الصالحين والصلاة والسلام على خير خلق الله نبينا محمد وعلى آله وصحابته والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ó mú wa ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú oṣù Ramadan ترى نبوى محمد صلى الله عليه وعلى آله وسلم orí lọ́nà fi ṣe fún wa bákan náà ó tún fi ń dán wa wò ìgbésà ni nínú wa tí ó wòye sí ikú ẹni tó ti kú tó tara lẹ́ẹ̀ tó sì tún máa sin ọlọ́wọ́n bá. ìgbẹ́ ọlọ́run ìgbẹ́ rẹ̀ kò máa bá ẹni tó lóore jù nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ọlọ́run tí ọlọ́run ẹ̀ka jùlọ owó ọkàn gbogbo àwọn ẹ̀dá rẹ̀ pátá. òrọ́ kan tó dáa tó ọkàn àwọn ànábì rẹ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá wá ta àwọn ànábì rẹ̀ tà nínú gbogbo ẹ̀dá pátá. ó tún wọ àwọn ọkàn ànábì rẹ̀ ó tún sàlẹ̀ tà nínú wọn ọ̀ọ́dúnrún ó lé díẹ̀ ọ̀tàn lẹ́tà pé kí wọ́n máa jẹ́ òjíṣẹ́ bákan náà nínú gbogbo àwọn wọ̀nyí ọlọ́run bá ilé kẹ́lá tó ń ta àwọn márùn lẹ́tà wọ́n máa jẹ́ olùlẹ̀ àdìmí ní ọ̀rọ̀ sórí àwọn tó wọ́n jẹ́ ni tó ní dáàbò rẹ̀ jù nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ilé kẹ́ọ́lá pẹ̀lú tán wọn àtọ́jọ́ orí wọn anẹ́gbẹ̀wá lọ́wọ́ ẹ̀. عليه الصلاة والسلام النبي إبراهيم عليه الصلاة والسلام النبي موسى عليه الصلاة والسلام النبي عيسى عليه الصلاة والسلام هو أتيوري أن تدقين ما تطلوري جلوبه ولو ونال النبي محمد صلى الله عليه وعلى آله وسلم lẹ́yìn àwọn anábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ àtàwọn olùlàásílẹ yìí tí wọ́n jẹ́ mara tọlọmọ ọba ìlẹkẹ ọlá tó dárúkọ àwọn fún wa nínú Suratul Ahzab tọlọmọ ọba ìlẹkẹ ọlá tó ti dárúkọ àwọn mara àwọn yìí tó dárúkọ fún wa. tọlọmọ ọba ìlẹkẹ ọlá ti fún àkójọpọ̀ rẹ̀. نياتي يقول ليس لا يلي إنه صورة الأحقاب فأصبر كما صدر كما صدر كل العلم من الرسل ثم صورة الأحزاب هذه صورة الشورى فلا أبايلك ولا صور منه آية آية نجي كان صورة الأحزاب أم بين صورة الشورى فلا أبايلك ولا صور ما لا أمي كان هنا واجبا oní olólà àti nínú ọjọ́ wọ́n lẹ́kọ̀ọ́ ní lókìlá àwòrán wa mọ̀ọ́dá wa ṣẹ̀dá wa nàbí yóò Muhammadu nínú ọjọ́ wọ́n lẹ́kọ̀ọ́ ní lókìlá àwòrán wa mọ̀ọ́dá wa ṣẹ̀dá wa nàbí yóò Muhammadu. àbá ni olólà àti nínú àwọn tí wọ́n ní dàmú rèébi nínú àwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́n bá rán márùn ni wọ́n alákọ̀ọ́kọ́ nínú wọn nínú hìrò torí kò náà làgbáánu wọn tó ti jẹ́ àkọ́kọ́ nínú àwọn òjíṣẹ́ orí wàhálà tó ti rí fìdínà àkọ́kọ́ nínú wọn nìyẹn òní ànẹ́bí wa náà wọ́n alẹ́ ìsọdá tó tẹ̀lé. wọ́n ní kọ́ ní inú kìlá ọ̀hún àti kọ́lílù rọ̀hánì tani jẹ́ kọ́lílù rọ̀hánì عليه الصلاة والسلام واتخذ الله إبراهيم خليلا اللهم بارك ولا إبراهيم يا يوري كلاهما أتوا أتي النبي والنور أمجد يقول العصر من موا بكنا وموسى النبي وموسى عليه الصلاة والسلام من àwọn olùlàkùnmí ni wọ́n ní ìsá bákan náà nínú àyíṣà àlẹ́ ìsọ̀lá tó والنبي محمد àti anabi wa muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn àwọn yìí ọlọ́wọ́n bá ilé kíọ́lá ó wọ̀ ní gbogbo àlùkò mọ́ anabi sallallahu alayhi wa sallam kò rí ọkà tó dáa tó tó ọkà àwọn tàbí rẹ̀ ọlọ́wọ́n wá sàmọ́ lẹ́sà fún wọn bá nàbí sùn. ọlọ́wọ́n bá wa pẹ́ wọn torí wọ́n ṣe wàhálà wọ́n dáàmú wọ́n kó owó lórí islam igi rẹ̀ ó sì jẹ́ àlọ́yè gbére ọlọ́wọ́n bá ìdíkan ládé ìgbìyànjú wọn ládé ó ṣe dáadáa náà ó ṣe mú wọn débi pé wọ́n dúró gbẹ̀kọ́ lọ́dọ̀ anagba Muhammad sọlọ́mọ ẹ̀kọ́ tí wọ́n gbà wọ́n tó fi kọ́ àwọn èèyàn àwa ń gba ìmọ̀ yìí bọ̀ wá sábìrán àti sábìrì tó ti dọ́dọ̀ wá báyìí ọlọ́mọba kẹwọn wọn gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa kọ́ lọ́wọ́ kọ́kẹ́ wọn àti ọlọ́run nínú ọ̀la rẹ̀ àtẹ̀gbára rẹ̀ àtúgbò rẹ̀ kó sí èmi àti ẹnì kọ̀ọ̀kan wá sínú olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tó ṣe wá lẹ́nu tí ọ̀fẹ́ tó ti yọ sí pẹ̀lú wọn. ní òní ti di ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ní ìtẹ̀síwájú nínú tafsiru wa ní masjidu nawali ní asayin nàìjíríà nílùú Ìṣẹ̀yìn nínú suratul Baqara òun náà Allah ta'ala tàbí ọlọ́nkọ́lọ́n kó fún aláǹfààní láti ṣàlàyé ẹ̀ òun náà ní ayọ̀lẹ̀ kọ̀ọ̀kẹ́lẹ́ ní ọgọ́ta fifty one níbẹ̀ láti. tọ́ ayọ̀lẹ̀ kọ̀ọ̀kẹ́lẹ́ ní ọgọ́ta òun náà láti gbé ìta e, insha allah ta'ala òun náà ní sí ọlọ́njọ́ lára ẹ̀ka tó tún ti ń sọ fún wa nípa ọ̀rọ̀ àwọn ọmọ ìṣẹ̀rẹ̀ ìṣẹ̀rẹ̀ lé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وكفائها وكوبها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الناس النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتذرون الذين آمنوا والذين هادوا والذين آمنوا والنصارى من آمن منهم من آمن بالله واليوم الآخر وعندنا قصد حرام فلا وهم أجرهم عند ربهم فلا هم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون ọlọ́run tí ọlá rẹ̀ gbàgbé lọ ọlọ́run tún bẹ̀rẹ̀ àyà yìí pẹ̀lú if gẹ́gẹ́ bí láti fi tani jí lólobó pé má gbàgbé o má sọ àtúnpéye o má sọ àtúnpara o àbọ̀ wa rántí ni rántí ìkọ̀yẹ́kọ̀ gbàgbé níta abẹ́rẹ́ tó kéde sí mi nígbà tí o tó túmọ̀ pé àwọn kan ti pamọ́ sí abẹ́rẹ́ rántí o nígbà tí nǹkan báyìí tẹ̀lé àbọ̀ gbàgbé ni nígbà tí tẹ̀lé báyìí tẹ̀lé ni o tó tẹ̀lé àbò ti sùn lọ́gbà yẹn nígbà tí wọ́n sọ báyìí. وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك ọlọ́run yóò ní nígbà tí àwọn ọmọ ìsirẹ́lì tí wọ́n sọ fún ànábì musa àdìsọ́lá tó sẹ́nà wípé ìkan nínú àwọn olùlàásìmì tá a ti kárí kọjá lọ yẹn wọ́n sọ fún ànábì musa àdìsọ́lá tó sẹ́nà wípé lẹ́nà bí ọ̀rẹ́dá ọ̀rẹ́ àlùwáṣẹ́ ó ti jẹ kí ló dé kí la ti fọlọ ṣe kó jẹ ká soso náà láwọn ọjọ́ gbogbo wa àwọn olè ti sùúrù kí wọn mú sáfù yí ọ dáadáa a lè fara a lè fara mọ́ kọjá kó jẹ ká náà láwọn ọjọ́ gbogbo wa ọlẹ́kùn jẹjẹ o ọlẹ́sìn gbẹkújà sẹ́ni òsì lápá rẹ̀ abẹ́rẹ́ bá yẹ àwọn tó kò ṣe tọ́lọ̀ wọn tún rán ànábì musa àyè sọlá sọlá níbi sọ fún ẹlẹ́dàá rẹ pé ààyè ti sùúrù lórí oúnjẹ kan sọsọ. bàbá bá wà lẹ́nu bá wọn ló ti yẹ gbogbo ẹni kó ní wa wọn mà ní kọjá sàtọ lé kọjá ara àwọn ni wọn tún wá sọ pé àwọn tí wọn gbà bọlọ tí wọn gbà bá ti ọlọ́run lára ànábì musa àyè sọlá sọlá wọn á ní rẹ musa òbí gbọ́ àwọn ọ̀rọ̀ gbọ́. وقال ملك لن نصبر على طعام واحد أهل الرسول لو يوجد نصر هو أنا اللي جاوي يقول على إسرائيل إسرائيل إسرائيل إسرائيل إسرائيل إسرائيل إسرائيل إسرائيل إسرائيل إسرائيل kí wàá lọ jẹ yọkan tí wọn láwọn ò lè yọ ní tiwọn kí ló jẹ tí wọn ti jẹ tẹlẹ tí ẹ sẹ ẹ sẹ lọ sẹ yọ alimánu ọsẹ alimánu. torí bọ́lá ti sọ síwájú náà àwọn ayáta ti kà síwájú tẹ́lẹ̀. àǹdàgbà àlékún alimanna wàsálùwà. alimannu wàsálùwà alimannu ní tí wọ́n máa ń sábà fi lọ́dọ̀ wá bí ní àdó wọ́n bẹ̀rẹ̀ ní wọ́n ló dùn dùn yìí lọ àmọ́ bí bí ìran oyin náà ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n ní tuntun ìpọ̀ ọlọ́run gbé fún wọn òun wà nípò omi ọlọ́run wa fún wa ní àwọn wọn ní alùdáliwa ìrìn ẹyẹ ló ìrìn ẹyẹ tọ́wọ́ bá ti jẹ́ ìrìn ẹyẹ ọlọ́run ti mú ọtọ́ ó tẹ̀rọ fún ọkọ́ pọ̀ dáadáa tọ́wọ́ bá ti jẹ́ báyìí wọ́n fi mọ́ nùwé wọn ní rẹ Musa alayhi salatu salam lana sọ̀rọ̀ àyà sọ̀rọ̀ mi wá ṣe. ó tó bẹ́ẹ̀ alùpàtẹ́ ìdára àwọn olè ṣe sùúrù bẹ́ẹ̀ mọ́ oníyìí ṣe ọ̀pọ̀lẹ́ dà lẹ́sẹ̀ bọ́ sàwọn ṣé lára tó ṣe náà ló fún wa lóúnjẹ kan ṣoṣo tá à ń jẹ ní gbogbo wa kó lóúnjẹ kan mọ̀ tó bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́lá ìfẹ̀yẹ̀ kó lóúnjẹ kan ó dúpẹ́ onígbà oúnjẹ ń bẹ́lẹ̀ tí ò lú ẹnu rẹ̀ olóní ẹ bá mi ṣe gbá ẹ bá mi ṣàwọ ẹ bá wọ́n ti ṣe gbogbo ẹ̀ Ibu náà ló ní àti gbogbo kínní ìṣẹ́ bá tẹ̀ sílé wá wá nǹkan báyìí wá ilé yẹn ti rùn sí mi. ìbí wọn tó ti tẹ̀lé ọlọ́ni ẹ má ṣe mọ́ ti ẹ̀mọ́ fi ọkú lẹ́nu ìlú. ìbá wọn kà lọ́wọ́ ọba ìdí kẹra síbẹ̀. àwọn tó ti gbé wọn yẹ sọ fún ọ kó jẹ tìrẹ́dì ikú tìrẹ́dì àbẹ́ mọ̀ pé àtọ̀ mẹ́mẹ́ oúnjẹ tìrẹ́dì à wọ́n gbọ́ jẹ abọ́ kan náà ọ̀rọ̀ àgbẹ̀kẹ̀ tọ́ba ní tébù ìrẹ́jì tọ́ba jẹ́ pé gàrí wọn fẹ́ mu tí wọ́n ní tébù ìrẹ́jì ẹ̀dá kò tẹ́ bá wo tébù yẹn ẹ̀yin náà wò pé áá ah, ah, ìhàlẹ́ já pọ̀ tọ́ba ètò ipa fẹ́ mu gàrí ordinary water bẹ ice water wà mílíkì lẹ̀ wọ́n gbé síta wọ́n rọ ẹ̀fọ́ wọ́n gbé wá mẹ́mẹ́ ẹlẹ́dìí méjì àbí wọ́n tó kó náà wá wọ́n tó gbé yéré wọ́n gbé síbẹ̀ wọ́n gbé korongo wọ́n gbé wá wọ́n gbé akara ẹ̀wà àti tébù ìrẹ́jì nìyẹn ẹ̀gbọ́n kan subhanallah débi pé tí wọn bá ní ọwọ́ àjẹ pé ọkọ délé wọn ní ọwọ́ àjẹ wọn bá gbé gàrí ta ó ti bọ ọkùnrin ẹgbẹ yẹn ó ti jẹun ní lórí wọlé àmọ́ tí wọn bá yìn fáìtì àwọn kìnìún ti ta lọ padà ọgbẹ ẹ sáti ẹ fún bóso mi orí ẹgbẹ báyìí gbé tí èsè gbogbo gàrí mu tán omi orí ẹlọfẹ ká máa dúpẹ́ ọlá ìṣirí gàrí mu kọ́ máa dúpẹ́ lọ́dọ̀ àwọn kan bẹ tí mo wù tẹ́fẹ́ wa mú pẹ̀lú rọrùn àwọn kan bẹ lọ́dọ̀ wọn ṣùgbọ́n wọn ò rí mú pẹ̀lú rọrùn àwọn kan ló ṣe kí mú tó jẹ àtúkò fún wọn lábẹ́rẹ́ fún wọn tó mú wọn pẹ̀lú mi lábẹ́rẹ́ kí làwọn wá ṣe bọ́lọ̀ tọ́lọ̀ wá ṣe gbogbo ẹ̀rọ fún wa báyìí tó ti bá ti ṣẹ́ lọ́wọ́ tó abẹ́rẹ́ ìwọ́n lọ sí tẹ́ wa yìí iṣu àbẹ àtìjẹ́ tó bá wà ní mọ́bẹ á ti ké sọ̀tàn á má dúró. Ah, ní àbá fi ọ̀tọ̀ tó nọ́mà sí kó wọ́n dùn náà ẹ wà náà tẹ bá tẹ fílẹ̀ tó tutù ọ̀rọ̀ máa bó ìwé ẹ̀yẹ́kiri báyìí ọ̀rọ̀ máa jẹ́ subhanallah àǹfààní bẹ́ẹ̀ fún wa gbogbo àwọn ọ̀yá wa wọ́n rọra ta èkó yẹn kú lára rẹ̀ wọ́n wà kú bẹ́ẹ̀ kan kú lára rẹ̀ wọ́n pè é kú abẹ́ ẹ̀kọ́ ni ẹ̀wọ́ ẹ̀wọ́ tó lọ ara sùn náà ni ani sùn ìwà aláìsí ẹgbẹ́ pọ̀ ní dídí ọlá ẹ̀dá kan irú ata àti epo pamọ́ wọn sọ lẹ́bẹ̀ẹ́ sáǹpì làkàró tẹ̀kọ́ wọn yẹ wọn náà tún bọ̀ wọn bá tẹ̀ wá bí àwọn akúmọ̀ dídú wọn tún yìnbá ìtẹ̀ sínú rẹ̀ òbí ó ṣe wọn lé ní iṣu yìí kan náà ní jẹ̀máà ó ewu àǹfààní tọ́nà fún wa lára rẹ̀ alẹ́ ọ̀dà kunu bẹ̀rẹ̀ tàbí kò gbẹgbẹ kulẹ ẹfẹ ẹlò sómi kẹta ọgbẹ lọbadé lùkọ bàtúgbòmí kanala bàtúgbò ní amalajẹ isu yìí náà ni àbúrò máa kọ ni anitele tó bọyọ ọmọ pẹ ẹbẹ ẹgbẹ kanẹ má fi ọtẹ kún lódó kí la sọdá sọdìyẹn akọlọ́n tóbi lọ́ba o akọlọ́n tóbi lọ́ba o ebi sunu náà ti gbogbo àwọn ọmọ yìí oúnjẹ yọ ni. lé èso ẹyọ kan ṣùgbọ́n ìwọ̀n tọ́nà ọba ìdíkẹ́lá gbé jáde fún wa lára rẹ̀ tán. وإن تعودوا نعمة الله لا تحصوها àlè kẹdà àlè ka ìdẹ̀rẹ̀ ọlọ́run lórí ara wa tàbá àbọ̀ sórí àgbàdo ńkọ́ ẹsẹ̀ jẹ́ abatali títí háhá yìí náà kó ló tún yóò sí i náà bẹ́ẹ̀. àwọn afẹ́ jẹ́ nìkan láti kí ni o láàyà nígbà tá a ti. a lè fún bẹ́ẹ̀ náà ó yẹ ibi ẹkú sínú náà bẹ́ẹ̀ gbogbo làgbé ti láti lójú láyé pé yọ máa ta àgbàdo yọ tẹ̀tẹ̀ gbó wa yọ kú sínú náà bẹ́ẹ̀. subhanallah yóò sì lò. tó bá wù wá a lè gbé àtúnjẹ àtúnjẹ a lè gbé tó wà ní pé ẹ dákun ẹ bá tọ́jú òbí. a lè bẹ́ẹ̀ kọ́ ni à ń sọ lóde àmọ́ ẹsẹ̀ bá wà lù lẹ́kọ̀ọ́ náà ó tún lera wọ́n tún máa rí jẹ. tẹ bá ń ti lẹ́kọ̀ọ́ nílẹ̀ àwọn àtijọ́ ẹ̀wù náà ni ẹ̀tọ́ parí lò ẹ̀kọ́ ti tapala àdúgbò ẹ̀mọ́ pé ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni wọ́n wà ní àfihànjọ tán àgbàdo papọ̀ sí àgbàdo ni subhanallah ibà ní ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́lárí lára gbogbo àwọn ìkẹ́ ọlọ́run tọ́lọ́run ti fún wa ni ẹ̀wọ́ mi ò tiẹ̀ tó fẹ́ràn yẹn sọ́dẹ̀ ìgbò àbá àti níbi tètò alhamdulillah ẹ wò kẹtọ́ lọ fún wa. ẹlẹ́mi tó ní kí a ẹni ẹ sọ yẹn ní ìfẹ́ mú ní kókó pàdé ìgbà kókó ọlọ́bẹ̀ ni mo fẹ́ ẹ bá wa sọ di tuwo a fún wa ọlọ́run fún wa ní bó ṣe wá bó ṣe rí nìyẹn wọ àlùmọ jẹ rọ káma wà oúnjẹ wa lọ bọlọ ṣiṣẹ dáadáa fún wa ni. ṣùgbọ́n tọ́lọ̀ ń fún nínú yìí yóò lóúnjẹ yọ kan ṣoṣo lọ́lọ́ fún un. orí tọ́lọ̀ ń lẹ́kùn wá kọ̀ káma tó gbé orí ọlọ́wọ́ káma rántí ìdẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọ̀dùkúrú ọ̀dùkúrú àlá àmọ́ ẹ máa rántí ìdẹ̀rẹ̀ akọ́lọ́mọ ọba ìrìnkì ọlá ti fún yín ẹ wúye ìgbà tọ́lọ̀ fi àárọ̀ fàbí ọ ẹni wọn gbà tó lọ tó fara rẹ náà nínú sọtò rahman fàbí ẹyẹ àlá ìwúlò tó kú lóde ọ̀rọ̀ lọmi nínú àmì Ọlọ́run tó tọlọ tẹsán tẹ tó pé jùlọ ìjà wọn láti dẹrọ lọ́wọ́ àwọn ọmọ ìsirẹlẹ wọn ti sọ fún àdébí musa ni àyè ìsirẹlẹ ìsirẹlẹ ipò jẹyọ kan tó alimani wa saliwa yìí wọ́n ní àwọn olùmọ́ni tó ń ti bó ṣe jẹ́ pé àlùmọ́nù àti sálùwà ọ̀gá jù nínú oúnjẹ gbogbo oúnjẹ táwọn ọmọ ìṣẹ̀lẹ̀ padà ń tọrọ lẹ́yìn rẹ̀ ọ̀dà tó àlùmọ́nù àti sálùwà kò sẹ́ni láǹfààní kò sára lóore tó àlùmọ́nù àti sálùwà gẹ́gẹ́ bá ti padà mọ́rí inú ìyá pé àyà rẹ̀ tó ń ti wọ́n sábà kó oúnjẹ kan ṣoṣo náà wọ́n ní ó dùn púpọ̀ síbi ńlá pé àlùmọ́nù níbi àdòrí ta ni pé ìran bí ìran oyin ni táni ọwọ́ ọmọ bóyin ṣe rí àti bíta ọ̀nì àti sweet ọ̀nì táni ọmọ bó ṣe rí. kátó wá pé ẹran yẹ torí pé inú ẹran tí a jẹ púpọ̀ insha Allah ta'ala nínú àdìjọ́ náà lẹ́ran yẹ ọ̀la fi kọ́ eré ìmọ̀ ìṣàwọ̀ ọkàn wọ́n mọ̀ pamọ́ ní ọkàn wọ́n mọ̀ jìnnà rẹ̀ ṣé ká máa sọ lódodo náà ṣé àwa àwa náà máa bá kàrò ìdérí àbí rẹ̀ yẹ kọ́ ni gbogbo ọ̀rá tẹ̀yìn ní lálẹ́ lọ́wọ́ wọ́n ní ní sísọ́wọ́ ní kọ́lọ́ tìrìntìrìn lọ́kùn wọ́n nínú àti sáléwá òkú gbogbo jẹ tó ń tọrọ tó ń ti bẹ́ẹ̀ àwọn ọmọ ìsirẹ́lì wọn làwọn ò fẹ́ wọn ní mi làwọn àwọn olùwọ́n á ní pé tó jẹ́ kí wọ́n délẹ̀ kò sí ìjọba nù lídà náà a ti torí báwọn náà wọ ìsẹ̀ni rí dàná àgbẹ̀lára wa kò wọ́n owó yìí ẹni ilẹ̀ ni wọ́n. tẹ́sí ma pé bẹ́ẹ̀ yẹn bá gbé wúrà tó bá gbé sí ẹlẹ́dẹ̀ tó gbé kó ẹlẹ́dẹ̀ lọ níbo ní gbé lọ inú ra ni bọ́dọ̀ wọn ti nínú àwọn tẹ́yìn bá bàrà lónìí tẹ́yìn pé kò sí mo ti jẹ́ láyé báwọn ṣe nínú àwọn ìsirẹ́lì ìpìlẹ̀ jẹ́ èèyàn ni wọ́n ti sọ díẹ̀ nínú àwọn bọ́ọ̀ ti sọ̀sọ́ kó sọ̀sọ́ lọ́wọ́ àtàwọn ànábì ọlọ́run àdé. sẹ́yìn wọn làwọn àmọ́ gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ jẹ́pẹ́ mọ́dẹ́l ti wa lónìí góòlù mọ́dẹ́l ti wa àwọn wọ̀nyẹn lámọ̀ àwọn sọ̀hábà àwọn ti rọ́ mọ́dẹ́l ti wa mọ́ wàtà jẹ́ kí ló tún wá kó o ta ló tún kó o wọ́n sì kọ́ o nàtàbí kọ́ o dáadó kọ́ mẹ́ta fún wa ní wọn. kí ọ dáàbò yẹn mẹ́ta ní àwọn àgbà bọ́ọ̀lù yóò tún sọ ìgbà tó gbá bọ́ọ̀lù dà nínú ẹgbẹ́ tó wà àwọn tó ti bá kojú. Tí a máa fi fáwọn ọmọ wa ọ, wọ́n máa wọ́n tọ́ yẹ kí wọ́n jẹ́ àwòkọ́ tètè wọn àwọn làwọn sàhábà ìlú wa ń lọ ìtàlá rẹ̀ àtàwọn tàbí ìròyìn àtàwọn tàbí ìtàbírin tó fi dórí àwọn sẹlẹ̀kọ̀ tó fi dà sí. àwọn tí wọn ò rí àjùwé sẹ́rí mìíràn tí wọ́n ti mú wọn àwọn tí wọ́n ń bẹ láyé báyìí dáhùn àwọn pé olùmọ̀ wa kan tó ń bẹ báyìí nínú àwọn ẹni ni wọ́n. oníjẹ́ pé àwọn asomọ́dàbà àtọ̀mọ́nùdín ni wọ́n làwọn máa fi jà sí làwọn wá wá mọ̀ pọ̀ jù láwọn èèyàn ọgbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti pé wọ́n láwọn jẹ́ ike sanná ìmọ́lẹ̀ sínú ẹ̀sìn láwùjọ tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ fáwọn èèyàn kan bẹ láyé wọ́n lórúkọ onídàgbọn sọ̀hábà láwọn kan náà ti ké sẹ́sì ń bọ̀ òde wọn dárúkọ kankan náà sọ̀hábà ìgbéyà bí wọ́n ti lò gbéṣẹ́ ayé wọn pẹ̀lú àwọn èèyàn bí àbúrò àti ti gbogbo ìgbìmí mo rí sọ bí rọmọrù ti darí mi débi pé kí mọrù ọba sùn yóò sùn sábẹ́ ẹgí nínú yẹrin tí o sì fóòmù kankan bẹ kò sì ní bí ẹsọ kankan bẹ náà ti máa ń sọ aláṣẹ nìkan kò ní sẹ́ni kankan tí o máa sọ débi pé àwọn tí wọn jẹ ọmọ ìṣẹ̀lẹ̀ nìkan kan fúnra ara wọn tí ọba fásitì àrùn wa tó padà rí pé kúmọrù ló sùn yìí aláṣẹ gbogbo mùsùlùmí ni onílé ọ̀rẹ́ mọ ọdájọ òṣèlérí lọba sùn kò sì dẹrù mo ráwọn yẹn wọ́n ti dákọ jọjọjọjọ gbọn wọ́n ti dákọ wọn lọ lẹ́yìn náà wọ́n tún ní bí Awólọ́wọ̀ bí ìkíní tọ àwọn làwọn ọmọ yìí ti wá ti wá wá fẹ́ mọ̀ nígbà yìí tí wọ́n gbọ́ sí ìkíní. àwọn ọmọ ìsirẹ́lì wọ́n sọ ilé ìdí dáadáa adìyẹ torí pé ẹni ilẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ bá tilẹ̀ ẹfẹ́ sẹ́ni ẹfẹ́ gbé bẹ́ẹ̀dì sẹ́ni ilẹ̀ yọ àwọn làwọn tẹ̀yìn tẹ̀yìn kẹ̀kẹ́ fún lónìí ẹgbẹ́ afọ̀rọ̀ ojú ti là ojú ti là sábà lọ sí àwọn port world a rí i pé ojú wa dúdú gan ojú wa dúdú tó fi mọ́ lórí wípé àmọ́ kúnlẹ̀ àtọ̀bálẹ̀ àtẹ̀kùn yẹn tẹ́lu bí ọba fún àyẹ̀kúsáfù wa tí ó máa fẹ̀rẹ̀ wa ìṣèjẹ́ mọ̀ sọ pé ẹ̀wọ̀ àwọn aláwọ̀ ẹ̀kí lọ́kàn pẹ̀lú bí ẹ̀yọ́ dọ̀bálẹ̀ tó mo wá jẹ́ lọ́dọ́ ẹ̀ tó wá ní kí n máa dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ kí ni sọ̀rọ̀ tọ́ba jẹ́ ọmọ tí ẹ̀sìn bẹ́ lára rẹ̀ lóní ẹ̀sìn lóní kí n máa dọ̀bálẹ̀ ẹ ò rí ìbàjẹ́ rí ọgbà ọgbà òyìnbẹ́sì ó tẹ̀sẹ̀ gbẹ̀sẹ̀ ọ̀sá gan ẹ̀sìn náà bàbá rẹ̀ ń ṣe wọ́n ti ń ṣe ìmọ̀lẹ́ tó ń ṣe bọ́ sí ọ̀dà náà má jẹ́ bàbá wọ́n ṣe mọ̀lẹ́ àmọ́ màá yọ sínú ìgbésí ayé wa. wọ́n jà kọ́ta wọn yẹn o torí síbẹ̀ lára wọn yẹn wọ́n sọ yìí pé àwọn ò lè ti sòrò lórí jẹ́ kan ṣoṣo báwa gbé ẹlẹ́dàá rẹ̀. àfẹ́ àìmọ́ni wọ̀ sálíwà nìkan àtúnfẹ́ àwọn oúnjẹ míì tọ́kọ́ lórí rárá àfẹ́ ṣùgbọ́n àwọn oúnjẹ wọ̀nyí gẹ́gẹ́ bá a sọ nàbáníkà ti sẹ́gbẹ̀ẹ́ alimọ́nì mọ̀tálíwá ọ̀kẹ́rẹ́ ìwọ̀ ọlọ́ni wàyí ni kólítò níyà mọ́tà lánà zero àìlà ọ̀ràn mi wá nídìí fàjọ̀rọ̀ lánà ọ̀pẹ́ fàjọ̀rọ̀ lánà ọ̀pẹ́ kàlẹ́ òkúrẹ́jẹ̀ lánà ní mọ́tò bíbí ọ̀pọ̀ ní bámọ́lìhà wà ìgbà ìhà wà ọlọ́run ní rántí o nígbà táwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ní sọ̀rọ̀ yìí. téèyàn àtẹnìkọ̀ kan bá wá wò wọ́n láwọn ọ̀yọ́nu tí ó jẹ́ wo ó jẹ́ mélòó ó jẹ́ lọ́wọ́ àti lọ́lọ́ sọ kí lọ́sọ̀ kalẹ̀ fún wọn àlè mánú sálíwá mánú àti sálíwá wo tó papọ̀ mọ́ra wọn mélòó nìyẹn àwọn sì láwọn ò lè yọnu sí oúnjẹ kan ṣoṣo ajẹ́pẹ́sẹ́ ẹ̀kọ́ sọ nípa wọn ò lè yọnu sí oúnjẹ méjì aha wọn aláwọ òṣìṣẹ́ ń sọ jẹba àwọn olùmọ kọlọ wọn bá tí wọn bá wà tẹwọn dáadáa ó sì bá àtàlẹ fún àbúrò àti sọ̀rọ̀ lórí àwọn oṣù tí wọn bẹ wàhálà tí wọn ní sí ní tiwa sẹmọ orí owó ti tíráàkì bàjẹ́ ike a oúnjẹ méjì lọ́lọ́ ló ń sọ̀kalẹ̀ kí ló dé tí wọ́n pè lóúnjẹ yọ̀kan ṣoṣo olùmọ̀ wa ṣẹ́kọ̀ọ́ ayé lọ́rọ̀ tẹ̀mí rahimahullahu ta'ala rahmatan wasi'a wọn ló tẹsí olùsọ̀rọ̀ lè sọ̀rọ̀ wípé kayfa yaquluna ta'amun wahidun wa huma ta'aman al-mannu was-salwa wọn ní kílódé tí wọn lè pèlú oúnjẹ kan sáà tìmọ kó jẹ méjì òun náà ní al-mannu àti as-salwa wọn lè sì ní pé al-mannu fil ghalib yusta'malu fi ash-shurbi mannu yẹn lọ́pọ̀lọpọ̀ wọn máa ń lò fún mímu a sì mọ̀ pé jíjẹ yàtọ̀ sí mímu. wọ́n ní èsì àkọ́kọ́ ni lórí bẹ́ẹ̀ àjẹpẹ́ sáyẹ̀wá lábẹ́ bẹ́ẹ̀ òun jẹ́ oúnjẹ. bákan náà nígbà tí alimánù jẹ́ nǹkan mi wọ́n ní alimánù yẹn bóun ṣe rí gẹ́gẹ́ fúnra rẹ̀ èso ni èso ni èso yìí wọ́n máa ń rẹ́ kalẹ̀ tí bá rẹ́ yóò wá di ọtí àdídùn wọ́n máa ń tẹ sábòrò náà bẹ́ẹ̀ wọ́n sọ di jíò wọ́n ní téèyàn bá mú wọn fi àhá wọ́n tún pé kíní kan lè oyin oyin tó àhá ẹ má jà àpárọ̀ àdó inú gbogbo ó dùn lọ. tó wọ́n ní èsì yẹn lágbègbè kan lágbègbè kan ìgbé alimánú àpò ní mímu àtàlùwà àpò ní jíjẹ àti pé ìdájọ́ wá lórí àtàlùwà yàtọ̀ sí àlùmọ́nù wọn fi pè ní tọ̀hámì wàhìnì tí ẹ̀ ń fi àgbẹ̀. wọ́n lé sí ẹlẹ́ẹ̀kejì tá a lè sọ òun náà ní ká sọ fáwọn ọ̀sẹ̀rẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ lórí jíǹsì tọ̀há jíǹsì tọ̀há ìran oúnjẹ ìran pé àlùmọ́nù wàtàlùwà ó jẹ́ ká soso tí wọ́n jẹ náà àlùmọ́nù àtàlùwà ìran ni tètè báyìí ní ti fi iná oúnjẹ tó wà tí wọ́n jẹ náà ìran yóò ìkan ti tó ó ti tó báyìí àtẹlé ma ẹ fún wa ní ìran mi ìran mi bàbá àjẹ takọtabo náà ẹ fún wa ní ìran ìran oúnjẹ kan làwọn tá à jẹ torí àlùmánú lálẹ́ wọn ní ìta àdìpé ọ̀sẹ̀lẹ̀ nínú ọ̀rọ̀ yìí àwọn kan tó pé àti kàkún ìran oúnjẹ àwọn kan tó pé mánú torí pé nínú lò sàlùwà jẹ ìjẹ lójú tẹ kí ni o ojú òní lágbègbè kò sí wájú gbà lọ. gbólóhùn ọ̀dọ́ wọn sọ pé fani ìlànà ọ̀gbá káwa fi ẹlẹ́dà gbólóhùn mú bọ́ ni. mo rò pé yẹ wa tàwa túnú nìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn wọ́n ti àkàtọ̀ pẹ̀lú ànẹ́bí musa sọ́dọ̀ ọlọ́run kiri akún tàbáwá sọ fẹ́lẹ́dà rẹ̀ ẹ̀pẹ́lẹ́ yẹn náà sọnù sẹ́ríà èdè ọ̀tọ̀ ni pé wọlé ànẹ́bí musa òun ọ̀rọ̀ ṣùgbọ́n ní tí à ń bá sọ̀rọ̀ ń bẹ àwọn ni pé àfa náà ẹ dàpọ̀ ẹ bá mi sọ fọlọ ẹlẹ́dàá wa kò ṣe kaba yìí mí náà bẹ́ẹ̀ o mí náà bẹ́ẹ̀ o ṣùgbọ́n mo fẹ́ kí nǹkan yẹn bọ́ yá kámákámá ẹ dàpọ̀ tẹ ẹ bá ń ṣàdúrà ẹ rántí nínú àdúrà ẹ mi sọ fọlọ kò sábúrú bẹ́ẹ̀ mi ṣẹlẹ̀ yàtọ̀ la ìgbà tí bá ọ̀pẹ ní tí mo sọ yẹn nínú gbogbo tí mo rí pẹ̀lú rẹ̀ tí mo sì máa ti sí ahmin ahli sọlá rẹ nínú àwọn ẹni rí àwọn ẹni dáadáa rẹ ọsàn gbogbo. wọn ti sàwọn tó lò pẹ̀lú àlejò mọta àlè sọlá sọlá sọ́dọ̀ ọlọ tó eléyìí ló fi ẹ̀mí ọlọ òbúrò ńgbọ jẹ pẹ̀lú ẹ̀yìn àlejò mọta àlè sọlá ṣùgbọ́n gbọ́dọ̀ tí wọ́n sọ yìí pé fádìrì ọ̀dà rọ́ọ̀bù bàkà rọ́ọ̀bù bàkà tí wọ́n wí bẹ̀yẹ wọ́n wò ìwà òmùgọ̀dé bẹ lára wọn ìwọ òmùgọ̀ yẹn tóbi pọ̀ lọ́wọ́ lára àwọn ìsirẹ́lì torí kọ́ yẹ kó sọ pé ọdọ̀ ọ̀lànà ọ̀gbànà bá wa fi ẹlẹ́dàá wà wọn ni fi ẹlẹ́dàá rẹ̀ ibi oní máa ń ẹ̀rẹ́gẹ́wò ń bọ̀ ni àti gbé nídàkejì sẹ́lẹ̀dà musa yẹn kọ́ lẹ́lẹ́dà dúnìyà yìí musa lọ́gbà lẹ́lẹ́dà rẹ̀ èyàn ọ̀gbà ni ẹlẹ́dà wá sẹ́kọ̀ gbé lẹ́dà rẹ̀ fẹ́yìn fẹ́yìn orí dáadáa subhanallah ẹni tí wọ́n mú bọ́ ni. torí pé ẹ̀kún pé fadé ọ̀lànà ọ̀gbàna bá wa pé ẹlẹ́dà wa wọn ni pé fadé ọ̀lànà wọn ni fadé ọ̀lànà ọ̀gbàna pé ẹlẹ́dà rẹ̀ káwọn náà kà mú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ pé ọlọ́run ọlọ́run rẹ̀ ń pè é àbí ọlọ́run wá pé á bọ́ ọjọ́ pẹ̀lú ọ̀kan náà ní Allah subhanahu wa ta'ala. kàánà wọn bá rí ikú nàmí bí ẹni pé wọn mú ẹni pé wọn ọ̀nà wọn ọwọ́ wọn wọn mẹsẹ̀ nípa ọlọ́run ọba bẹ́ẹ̀ ni wọ́n jáwọ́ jáde kó la gbọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni kéèké ọlọ́run yìí bá wọn àná ọlọ́run yìí bá wọn bẹ́ẹ̀ ni wọ́n ti wí gbólóhùn wọ́n lè fi yàtọ̀ وهذا من سفههم وغطرستهم وكبريائهم nínú ìwọ ọdẹ wọn ìgbẹrùmọrí wọn àyè àkókò nà títí wọn ní àtìmọtòmọtò ti bẹ lára àtọjú wọn sọ gbólóhùn. àwọn akọ̀pẹ́ yóò kúrò ìjẹ́lẹ̀ náà ní nná tó ń bí olè àwọ̀ sọfẹ́lẹ́ dàrẹ́ o kó mú jáde fún wa nínú sílẹ̀ mú jáde fún wa yóò kúrẹ́ jù mẹ́yẹ á rí i pé sùkúù lọ́ wà ní orí rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni yóò kú méje lánàá kó mú jáde fún wa á sì mọ̀ pé fílọ̀ fẹ́ẹ́lù kò bọ́ rẹ̀ kí ni ìpìlẹ̀ rẹ̀ gbọ́gbà yóò jẹ́ mọ̀rùfọ́ rẹ̀ ní máa ń gba ọkùnrin tí irinṣẹ́ kan bá wọlé tọ̀ ní ọ̀sọ̀ di tí ó jẹ́ màjìzó níbí báyìí àwọn ajẹ́ màjìzó ọgbà sùkúù ọ̀gbà tó mọ̀ tá a mọ̀ mọ̀ ni màá gbà kí ló dé tó fi wá rí bẹ́ẹ̀ ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé ọ́ ń jẹ́ èsì àtẹ tí wọ́n sọ pé pè ọ́ lọ pè ọ́ lọ kó mo jáde fún wa èsì lọ́jẹ́ jàwáàbù òun náà lọ́jẹ́ níbẹ̀ yẹn jàwáàbù kọ́là èsì fún títọrọ tí wọ́n ní kọ́ tọrọ yẹn tàbí ká sọ pé ó ń jẹ́ jàwáàbù ṣáà èsì májẹ̀mú màgbóò májẹ̀mú yẹn wọ́n ti parí ẹnu rẹ̀ wọ́n ti àtọ̀dé ìlú tó pamọ́ sábẹ́ rẹ̀ ni pé ìdẹ́ni ẹ̀hó yóò kọ́ ìdè ládàá tọ́ bí ibi ni pè é yóò mú jáde fún wa. olùkó yà bá yìí oúnjẹ jàwáàbò kí ni o jàwáàbò ṣàǹpé yìí àkọ́kọ́ ìta lọ́kọ́kọ́ jẹ́ kó tó jẹ́ jàwáàbò ṣàǹpé ní pé oúnjẹ jàwáàbò tọ́lá èsì pípé ni òfin ọlọ́wọ́n ọba òní pé ó mú jáde fún ẹlẹ́ẹ̀kejì jẹ́ tí wọ́n jẹ́ mọ́tò wọn ti parí níbẹ̀ pé ìtẹ́lẹ̀ ẹ̀rọ tọ́ bí fìdí pè é yóò fún ìjà lánà yóò mú jáde fún wa èsì má jẹ́ mọ́tò. mímá tó ń bí ìtòlẹ̀ àrùn tó yóò mú jáde fún wa nínú tí ilẹ̀ máa ń gbé jáde ilẹ̀ máa ń wò jáde. yẹn ni pé nínú àdámọ́ tó ti wà pé ilẹ̀ náà ni máa ń wò tẹ́lẹ̀ náà tọ́lọ́ wọn bá lẹ́yìn ìgbà yìí wọn bẹ̀rẹ̀ sí ní ka àwọn oúnjẹ tí wọ́n fẹ́ wọn ni mí ń ba kọ̀lé ha mí níbẹ̀ yẹn ní bayaniya nìyẹn lọ́dọ̀ àwọn elédè ọ̀rọ̀ tó àjọ lọ́mọ kéwù mí alibayaniya mí tọ́wọ́ sàlàyé ìran tí wọ́n fẹ́ sáàmù pé mí ní ìsẹ́yọ̀ kan mí ń tẹ̀wọ̀ ẹ̀yìn tó yà ọwà lọ́jọ́ mi bá apá kan ẹ̀yìn tí ní jùzìán nínú ẹ̀lmáàlì fún mi ní ìpín kan nínú owó báńkì ní ẹsẹ̀ wà ìgbéyà tòmí máa ń jẹ́ ẹsẹ̀ wà ìgbéyà ó sì lè jẹ́ bàyàníyà eléyìí níbí báyìí mí níbí báyìí kí lápẹ́ o mí àlìbàyàníyà ọwọ́ àtàlàyé ẹ má bínú àwa ọdún òkú aláṣẹ máa ṣàlàyé torí àwọn ọlọ́mọ tó táwà pọ̀ ní ìjòkó ó sì máa ń wà nínú nǹkan tí máa ń jẹ́ kí tẹ̀síì ọ̀rọ̀ ọlọ́mọ tí ó láti tú ọ̀kan ní máa tó gbogbo bó ṣe rí nígbà tó bá ti mọ̀ pé á nígbà tí wọ́n ka tẹ̀síì débi báyìí wọ́n ti pe ní ibi báyìí òní torí máa ń dájà alẹ́ lọ́pọ̀lọpọ̀ ó máa ń dájà alẹ́ lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ wọ́n ní sẹ́kọ̀ọ́ mí yẹ̀dẹ̀rún ilẹ̀ ìlànà mí nkùn níbẹ̀ yẹn. àwọn abẹ́rẹ́ gbèsè ní sẹ̀bọ̀ ìrìnyà ni àbí ní bàyàníjà. táwọn kò fìrí hàn pé mí nkùn yà wọn làwọn jẹ́ bẹ́ẹ̀. gbébáyà sẹ̀bọ̀ ìrìnyà ni kárí nínú àwọn kan ìpè kan àbí bàyàníjà ó kàn sálàyé fún wa fẹ́ẹ́ pé kò sẹ́ni tí ò sì lè jẹ́. tọ́lá ẹgbẹ́ téèyàn bá ti máa wọn kàn yìí téèyàn bẹ́ẹ̀ máa wọn níṣẹ́ ni èèyàn lọ wọn èèyàn lọ wọn ááyà lọ sí ibi tẹ̀mí yẹn bá lọ. ẹgbẹ́ kọ́lọ̀ kọ́tà tó wà ní ìsẹ̀ni tọkọ wípé gbogbo àyà ti di ha lórí ìjáde lọ́lọ́ lórí ìjáde lọ́wọ́ lórí ìjáde lọ́tọ̀ka lórí ìjáde. ìlọrun áyà lọ síbi ìfẹ́ lónìí ani kílódé ó ní tí ọba tí gbogbo ayé àti láti tí ọba ti ti àyè táàlù nínú rẹ̀ ti jáde ní. tá a là kọ́kọ́ ẹ̀tọ́ kọ́kọ́ gbọ́ tẹ̀sí rẹ̀ yé síwájú wọ̀ tàbí àtàlù ọ̀sálà síwájú ó sì wá sọ fún wa iye iye òǹkà àwọn àtàdé tó ti kíni o tó tu bẹ́ẹ̀ tó ti wà lọ sí jáde tí ìbá ti pé lórí ìrìyà sọ̀rọ̀ ìdàláwì ló ti bẹ̀rẹ̀ tọ́ àwọn abẹ́ lọ́wọ́ ni o ọlọ́run kò fi ọkàn mi àtẹnukọ̀ kan wá nílẹ̀ lórí òtítọ́ àtòlódò sùlùmí gbọ́dọ̀ ṣọ́ra láti fi ìfẹ́ inú rẹ̀ tó kankan nínú àyà ẹni yóò sọ̀rọ̀ ètò àyà pẹ̀lú ìfẹ́ inú rẹ̀ ètò àyà kan wá tó àyà yẹn ọwọ́ lọ níbàámu bí ó ti bí tùmọ̀ yẹn gángan ti wà nínú súnà wọn lọ sáti ṣe kí láti ṣe tó ṣe ìfẹ́ inú lẹ́yìn ọ̀padà sí sunna yìí wájú pé tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní kó ń kọ́ sí wa tuntun. ẹ máa wọ sí jẹ́sì ni o kò sínú ọ̀rọ̀ tẹ̀sí ni o kò sínú sẹ́ríwò àhàdìtà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam irú ìṣẹ̀lẹ̀ sáfà wa Abubakar Siddiq radiyallahu ta'ala anhu lẹ́jẹ̀ bá ti sọ síwájú wọ́n ní o tó ayé àtàkùn tó báyìí ní irú yín lẹ̀ ní ma ẹ dákun ẹ tó gbọ́ tó wù yín ẹ sáà tó bá kàn ó ní ẹ sáma wo ni ọgbà mi dúró ilẹ̀ wo ni ó ti mú mi dúró tí n bá lọ fi agbárí tàbí òbí kanú òbí mi tó ti tó ayọ̀ ọlọ́wọ́n bá ìdíje ọ̀la. bẹ́ẹ̀ bá nà pẹ̀lú ẹ̀kọ́ láwùjọ wa náà bí ebéèrè kí o sáàdà fẹ́ béèrè ìbéèrè kan tó ní àti ah, n bá mọ̀ á ah, irú yín ti tayọ bẹ́ẹ̀ ṣé ìka tó fẹ́ lẹ́ à mọ̀ lápẹ́ ṣé ìka tó ń bẹ tẹ́ mọ̀ ah, وفوق كل ذي علم عليم كل غنى العلم ما أحد حوى لا ولو ما راسه ألف سنة إنما العلم بعيد بعوض فاتخذ من كل شيء أحسنا ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní kó kó ní ẹ̀rẹ̀ ìmì pàápín ìmọ̀ gbogbo rírì mọ̀ máa ákádùn dàwa sẹ́dá kan tó kojọ sáré abẹ́yìn rí ẹ̀ tó kó gbogbo mọ́jọ kò sí àfààní ńlá kò lè dé wàláwọ̀ máa rọ̀ta ó àyíká sáná kódà kó jẹ́ ẹgbẹ̀rún ọdún ló fi gbìn náà wà sí máa kó mọ́jọ kò lè kó gbogbo ìmọ̀ta. iná malẹ̀ ìmọ̀ fàáyín ló ń bọ̀ ọ́ dájúdájú ìmọ̀ ọkùnrin rẹ̀ kò tó rẹ̀ ó jìnnà bíbí èèyàn lè kàkálẹ̀ rẹ̀ ṣùgbọ́n pàtàkì rẹ̀ ní kò lè ṣẹ́yìn ní àtìmánà mú ẹ̀tọ́ bá dáa dùn náà ní kí wò mú tiẹ̀ máa mú àwọn ìwà kí máa mà tó wúlò ní kí wò. ó ṣe rí nìyẹn ó tilẹ̀ jẹ́ pé kan nínú àwọn àfọ àwa ní nàìjíríà wọ́n kọ́ ní takú ẹ̀nì wọ́n yára wọn ní mọ̀lò ní o wọ́n yára wọn ní mọ̀lò ní ṣùgbọ́n tí èèyàn bá wù dáadáa pẹ̀lú táàfà nàìjíríà sọ èèyàn fẹ́ ni pé pẹ̀lú ẹ̀rí ti bẹ́ẹ̀ ẹ̀ fẹ́ ni pé àá àbá ìlọ́wọ́ ọba yẹn kó lóko ní alẹ́ àyìnbí má ahadùn hàwa bẹ́ẹ̀ ni òun yẹn náà ti bẹ̀rẹ̀ rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ohun tó ti lò náà ló lò òní kọ́lá ó fẹ́ ṣe rìnrìn ahadùn wàrọ̀ wa kẹ́yìn fàmánà àlámà rọ̀ kólókù wa kólà àtìmáyìn àbí nọ́tìkì hàwa dáàlì kálí kọ̀lẹ̀kù hàwa lẹ́yìn má hàwa. ó lẹ́nu ká sọ pé gbogbo rere mà má ahadùn hàwa sẹ́nìkan gbogbo dọ́rí láà ó ní ọ̀rọ̀ ẹnìkan sọ bẹ́ẹ̀. kọ́lá fi ṣe rè ahadún ọ̀rọ̀ wa ẹnìkan lọ sọ bẹ́ẹ̀ ní rẹ o ó sì gbẹ̀gbà wa rè wa. kẹ́yìfà máa ń àlàmàwò rọ́ọ̀kù lẹ́kọ̀ọ́ wa ta bó o láti fẹ́ sọ tẹ̀lé tó wa ọba tó ní agbára ju yẹn àìlámàwò púpọ̀ ní kó kọ́ àfi inú tètè ọ̀rọ̀ mi àbẹ̀rí ọ̀rọ̀ tí mo sọ ní dáàlìkà ìkọlùkù ẹ̀dá yẹn òun náà yẹn ẹ̀dá tó ti pé hawa ẹ̀yìnmá hawa ó kó ìmọ̀jọ ní kìkì kójọ tani wọ́n gbà lérò bẹ́ẹ̀ anabi wa adam ọlọ́ni wa adam adam al ma abula sẹ́ ma pé pẹ̀lú kí tá a fà yìí fà wà lọ kí lá máa sọ á ní bí ẹ má jà parọ́ tán afẹ́ lẹ́ẹ̀kejì ó rọrọ̀ sọ torí kọ́ lọ sọ pé wa adam adam ma abula ìgbà tuntun sọ yìí pé ẹ̀yìn àkọ́kọ́ yìí náà lọ́wọ́ lórí ìlànà ẹni àkọ́kọ́ ni torí ọlọ́run wọn máa kó kí tún minna láyé ní ọlọ́run sọ fún àtúntò pé wọ́n kó rọ́bì zéne ní máa ní fún máa ní fún náà èèyàn ní màtá èèyàn ní màtá. tí anabi wa adamu alayhi salatu wa salam àti àtúmọ̀ lọ́lọ́ ńkọ́ àwọn àfọ̀ àlù ńkọ́. <laughs> àti ẹ̀kọ́ ni àlẹ́ àtúmọ̀ àlásán lọ́lọ́ àwọn orúkọ àwọn iṣẹ́ ńkọ́ èyí tó tiẹ̀ kúrò jù bẹ́ẹ̀ lórí alẹ́ àṣìyá tá a bá ti dákọ̀ àṣìyá àtìmá àkùránì wọ́n ti kó sínú rẹ̀ tọ́lọ́ba lọ sọ pé wà á ń lábà á dà wálé àṣìyá àkúnyà á ọ̀rọ̀ tán. ṣùgbọ́n àtìmá lọ́lọ́kọ̀ kódà àtìmá wọ̀ gan àti kàní èèfì èyí tó àwọn àtìmá ti bẹ lásìkò àtẹ́lẹ̀ ádám tó kù káàtà sí àtàwọn ọmọ rẹ̀ kó ó túmọ̀ pé kó tó lò lẹ́yìn tọ́ba tó lò lẹ́yìn ni àwọn màláíkà kò ní sọ pé subhanaka la ilma lana illa ma 'allamtana ẹdá kan jẹ ká ṣọ́ra ẹ má jẹ atú àyà lọ sí ìfẹ́ nu wa ẹ má jẹ ká lọ hadith lọ sí ìfẹ́ wa eléyìí nínú tó kó wa lábáwọn yẹn a tún wá nínú àwọn ọ̀dọ́ láwùjọ wa nínú olówó ayé tó tapamọ́ olùmọ̀ ẹ̀ akolu sẹ́yìn alọ sí lọrin akolu sẹ́yìn alọ gbọmọtọ alọ tako àwọn yẹn pé jáde kan ẹni náà wà dà sọfàlù sáàtì mọ pé kájà sójú ọ̀nà náà ọ yàtọ̀ gédégédé nípa àtẹ̀tún fẹ́ẹ́ ti dá wà wọ́n mọ níbi tí wọ́n ti pàdé méjèèjì. dákun ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ni kíláàsì lè wúlò lọ́ba fẹ́ẹ́ ó sì tún wá ní pé kíláàsì rẹ̀ tó ní kó ní tọ́sán ọ̀pá má lè wúdà wà fún àná nìkan lọ́wọ́ àti. nítorí onírin náà sọ èèyàn kaba yìí látọ̀dọ̀ àti nìkan lọ́wọ́ àti nìkan lọ́wọ́ àti kàmáńtàǹtì o kàmáńtàǹtì ìgbónára kọ́lá wà fi tẹ́ ìmọ̀lá fi ń tẹ́ àti tọ̀wé ìkọ̀lá lọ́wọ́ àgbàtàjẹ dàwátúná lánàbó sábò bẹ̀rẹ̀ kẹsàn-án àwọn ìgbà ìtàjẹ pé ẹ̀rọ ti bọ̀ ó túmọ̀ pé nǹkan ẹ̀mí dáa rárá nípa ti sọ́kọ́ alánà àlìkẹ́sọ̀rọ̀ tó lọ́mọdé wọ́n mà èrò tó pọ̀ sí ọlọ́mbù nínú kùránì àti ìtàkùn alánà wàlá nàzàdà àìnílẹ̀kẹ́ ìlà àwa èrí kékeré ta táwọn orí kékeré náà wá dé fún láwọn gbọ́tẹ̀ sírì ẹjọ́ àti tẹ̀sírì lónìí ìjọba ẹ bá kọ̀ káwa máa sọ àbàdà kódà bí èèyàn wà ọlọ́wọ́ padà kí bọ́ọ̀lù ọ̀ka wọn ni bóyá ẹni ń gbọ́ náà káàkiri náà tàbẹ́lú mi tí ó ti kẹ́sọ́ ní iwájú ilé rẹ̀ báyìí fẹ́ wọn bọ̀ ó ti tó kámi ti wa kéèyàn kọ́kọ́ pàkó tẹ̀lé gbólù lọ́wọ́ àbá ọ̀sùn hàn àwọn ọ̀tá rẹ̀ wá àyígbà tẹ̀lé pẹ̀lú èrò nínú tó sì fi hàn dáadáa torí pé àbùkátà rẹ̀ la fi sọ bá fi sọ yìí o nínú tó fi hàn dáadáa ṣáàlá ṣáàlá iṣẹ́ ìgbìyànjú yìí ti ti wọ mọ́kà á ètò mọ́kà ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbìyànjú náà ti rákà lọ́wọ́ Mẹdínà àjẹmí sẹ́sẹ́ ìgbé dání ọ̀wá láti àtúgbẹ́ fọlọ́ wọn bá ọ bàbá tó ti dáwà tó wa bẹ́ẹ̀ ìlú mọ́kà ìlú Mẹdínà dáwà tó wa sẹ́kì ni pàpé dáwà tẹ̀sẹ̀ wá pọ̀ láti nìkan wọ́n tẹ̀sẹ̀ tó wá rákà lọ́wọ́ ìlú mọ́kà Mẹdínà àwọn òbí ńlá ni mi dáa. ṣé ẹrù pé wòye sọ ni wàláhì kọ́sámà bí rọ́bì káàbà wọn sọ àbẹ́yẹ̀ òkú sí ìgbà ẹjọ́ sọ pé à hajj oríire ti ẹnìkan lásán ni ìjáde ju hajj lọ torí pé oríire kò tó mú wa wàláhì tó gbọ́ pẹ̀lú etí níbẹ̀ kọ́sámà bí rọ́bì káàbà ẹ̀yin ò tí gbọ́dọ̀ ní ìjáde hajj kékeré ẹ̀yin ò tí gbọ́dọ̀ ẹ̀yin wọ́ọ̀tì ẹ̀kọ́ kámọ́tàṣe o kámọ́tàṣe torí pé ìdáná tọkọ sàfé ó bá la tó dìbò bàbá yóò fún ní ní ìjà àti ní ojú bàbá yóò fún ní ìjà àti ní tọ́jú èèyàn bá kọ tọ́ bá ń sọ̀rọ̀ láti tòbi sọ̀rọ̀ mọ́kùnrin ètò lórí dùnú èsì nìkan pẹ̀lú dákẹ́ torí mo ti fọwọ́ ara rẹ̀ jẹ́ yá ìlúmtàdà àkàdé nàfàtà kóróbàtàwó wáyé sàkà dàfàkọ́dé àìsà tàwó bìyàdé wáyé sàkà dàfàkọ́dé àìsà tàwó bìyàdé. tó o bá bu oníkèéta o ti fi ọba lójú rẹ nù ṣùgbọ́n tó o bá dákẹ́ o ti fi ọwọ́ ara rẹ̀ sẹ́yà. sáà ọmọ tó ṣe rí nìyẹn. kí sẹ́ẹ̀tì oríṣiríṣi tí wọ́n ṣe jáde lórí ẹ̀ ọlọlọ tí ìkórìíra wà láàrin ìdàgbọ ṣáwà àti sheikh abdul fatah ní sọmi ìgbéra fún ọlọpù tààrin àwọn tó ti gbé wọn ò tí ì bíwọ tí wọn ti pàdé ní Sudan tí wọn ti jọ bá gbèsè ayé wọn láti Sudan ta ni wọn bá ní kó ti dáyé. pàṣẹ ìkórìíra wọn ti ń kí ẹwọ wọn ti ń kí wa ló ń pọ̀ síbẹ̀ ẹ̀gbọ́n gbà fẹ́ sọ̀rọ̀ ní sọmi nípa ọ̀rọ̀ mẹ̀rọ̀ wọn ni wọn kọ́ wọn ni wọn pa ìdálàbà wọn ẹgbẹ wọn gbé àwọn afọ àlóńgbò ni wọn. yá àwọn sáǹdé o ọmọ yẹn ní ká máa sáǹdé yíyọ ẹkù tẹtọjọ ni wàhálà ẹkẹ tẹtọjọ àkẹ tẹtọjọ à Ọlọ́run kọ sànù fún wa àwa kan wà lórí wípé tọ kí lọlọrun sọ kí lànà ìsọfún làwọn sáà dé gbọ́ yìí ó ti tó wa yóò tó fún ìkàdà láàrú kọ̀ọ̀kan wa ìyá tó ìkàdà láàrú kọ̀ọ̀kan wa torí máa fọdún ọkùnrin lẹ́sìn. ìyá máa gbẹ ẹja bọ́ sórí alága alága tó bá ti jẹ́ pàlà téèyàn bá lá sẹ́gbẹ́ lórí ìbẹ́nu síra ọlọ́run tábùkù bẹ̀ ṣé ìlànà náà wá ní ìbẹ́nu síra ọlọ́run ṣé jáde ní ìbẹ́nu wọ́n tún wá sọ pé ní kéèyàn ọmọ lọ sí primary school ọdún mẹ́fà ní ti torí àbẹ́ ẹ̀kọ́ ni kọ́mọ lọ secondary school ọdún mẹ́fà ní ti torí àìsóṣàn ọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́fà ní ti torí bẹ́ẹ̀ náà ní ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan oṣù kan oṣù mẹ́rin láì dá wà kókó jẹ kọ́lẹ́jì ọ̀sẹ̀ àwọn abúlọ́wà wọn ní Pakistan masha Allah tẹ́ẹ̀rí báyìí tó ti wọlé sí Mọ́kà àti Madina. College of Dawa ah lọ́dà kò sáà lọ́wọ́ wa o lọ́dà kò sáà tó bí ọ̀tá lọ́wọ́ wa o ní àwọn ọmọ tẹ ìwọ̀n wọn lọ kí ìwọ̀n tẹ mọ̀dá kánà tọ́ba kiri sàlámà lẹ́nu gírígírí kan ọ̀tọ̀ ní ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ yẹn náà ti sọnù kí tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ àwọn afáwa kan gbà wọ́n dé wọ́n sọ fún wa ẹ̀ fún ti padà tẹ́lẹ̀ wọn ra àgọ nígbà wọn kọ́kọ́ akéde kan fẹẹ tó dodo là ń wá àwọn àpá yẹn sọ pé tá a bá rí wọn àlẹ kàkà lọ ọ̀rọ̀ yẹn ká mọ ìfún wọn sẹbi. gbogbo sẹ́gun bí ẹsẹ̀ sẹ́tì náà nìyẹn olókùn tẹ̀sán lára yìí tọ́ba ti wà sáwàlẹ́kùn sáwàlẹ́kùn náà làwọlẹ́wọlẹ́ àkókò ha ọ̀tọ̀ ní ti bẹ lọ́kàn rẹ̀ ọ̀tọ̀ tó fi hàn níta. àwa takò dáadáa o wọn atakò gidi tí èsì kékeré àwọn tó sì tó tọrọ sí sojú wọn pẹ̀lú wa wọn mọ̀ ó dà bẹ́ẹ̀ mọ́ ní ìsọ̀tẹ̀ pé wọ́n bá yíyàn á àmọ́ bá tún lè pàdé sátúmọ̀ rẹ̀ kìkìrà wọn. ibi lẹ́rọ̀ lẹ́rọ̀ àná kan wá sí sẹ́yìn tí ń tẹ́ ẹ̀bọ̀ fáwọn yẹn bí lọ́padà lọ́dí kó fáwọn yẹn sínú kólú nìyí lọ́nà jẹ̀bóde subhanallah ti ń sọ fún ajọ́ náà pé ẹ máa dúpẹ́ kọ́lọ́ ń kọ̀ òun yọ fún yín òun ọlọ́run kò yọ láàrin yín ọmọ ọlọ́kọ̀ ló ń tẹ́lẹ̀ nípa lòún wà mí lọ́pàá rẹ̀ ní fitna nìyí. wala hawla wala quwwata illa billah ọlọ́run sáà ló ń wá o jẹ́ ká máa tá à ń pàtàkì bí tá a ti lọ nípa ọ̀rọ̀ ní bayaniya àti ní tẹ̀wẹ̀rẹ̀dẹ́yà ó náà láti lọ tẹ̀síìrì lọ gba bẹ́ẹ̀ lọ káwọn bìnnú torí pé àbá máa sọ bẹ́ẹ̀ yẹn bí ẹjọ́ òní máa ta tiwa ní èdè àrùn ní máa tó yí kàn nínú àlàmọ́ àdìgún ara wa ìwà ní ibi ẹja lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn dáadáa ẹja lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn dáadáa ọ̀pọ̀lọpọ̀ sálí ẹ̀kọ́ ó sì máa tàbí fún àwọn ọkọ náà. Ṣé kan náà àwọn olùmọ̀ ayé wọ́n jẹ́ olùmọ̀ gidi ló ẹ̀sìn ni wọ́n gbajúmọ̀ láyé dáadáa tí ó kọ́ ìmọ̀ àtàtí ó tún wáyé wà nínú gbèsè. Àbẹ́ àmọ̀ pé gbèkùn ni ẹgbẹ́ yẹn. Gbèkùn ni kò lè nà yẹ dá kó tó bẹ̀. Kò sì lè dénú ẹgbẹ́ kọ́jọ́ pé ẹ̀sìn lọ́kọ̀ọ̀kọ̀ máa tẹ̀ wọ́n kọ̀ọ̀kọ̀ lẹ́gbẹ́ ó ti kó onímọ̀ lọ. Ó ṣe rí nìyẹn ìròrí àwọn èèyàn yẹn wọ́n kọ́kọ́ pàṣẹ sínú òye yẹn tó jẹ́ pé gbogbo bọ́ọ̀bù àti máa ṣe wọ́n lọ sí jáwèlà lọ bẹ̀rẹ̀ láti jáwèlà máa wo èsì wọn lọ́kọ̀ọ́kọ́ sọ wọ́n sọ jáfa lọ́kọ̀ọ́kọ́ sọ tó ṣẹṣẹ wọnú wọn títí kò ti ti dàjẹ́ sí gbogbo sísẹ́mù sí wọn rárá. tó ká máa tà ṣe ni àpò ọ̀rọ̀ gidi gidi ló péjú mọ́ ni ó yẹn wọn lọ béèrè ń tọ́ abilẹ̀ ọ̀rọ̀ báyìí ó ti di báyìí. ustaz murtado amiru wa ni ka sọ fún mi pé àyà àfihàn láyé àyà àfihàn láyé ti à sí wa lọ láyé tó ti lọ́rọ̀ wọn lọ ni wọn kọ bá tẹlẹ ibi ìbẹlẹ ọ̀rẹ́ fúnra ọwa àtẹtọ tó tóbi dáadáa nínú àwọn tó ti kọjọ bẹ́ẹ̀ nù mí ẹ má bínú torí nítorí orúkọ olókòlò wọn jọ wá sọ́dọ̀ mi ọlọkọ ẹni ẹ sọ lẹrọ yín wá sọ pé à ustaz murtado wà lọ́ọ̀nì gbogbo tẹ́lẹ̀ sọ nípa jama yẹn wọn ti tètè tùmọ̀ àwọn sọ sojú gbogbo ata ti tẹ̀lé oko sojú wọn lè wá sí sọ ẹni tó sọ fún ọjọ́ sọ síbi èmi àti òkú o wàlúwàhí ẹni òkú bẹ láyé o tọ́ba ti jẹ́ pé dáa kẹ́yìn àmọ́ ìmọ̀lẹ̀ dáadáa tí yẹn ti ti mọ́ rí ìrànlọ́yẹsẹ̀ ní orí ìrànlọ́yẹsẹ̀ sọ. wọ́n ṣe tèmi náà fún mi wọ́n ṣe tèmi náà fún mi tí bá ní mo fẹ́ wo tí wọ́n ṣe nǹkan tiẹ̀ nípa dára mọ́ wọn. àpòtò lẹ́nu mi pin àwọn ọ̀sáàdù ayé wọ́n èsì ẹ̀ sọ̀rọ̀ wọn wọ́n èsì gbàtà wọn. adúpẹ́ o dúpẹ́ kọ́lọ̀ àmọ̀ pé kí n ṣe lànà yẹn kí n ṣe lànà yẹn ìlànà nẹ́bí sọ̀rọ̀ láti sọ́nà òye ṣe bó ṣe rí nìyẹn inú wa sì dùn fún àná sọ pé kí n ṣe tà nẹ́bí torí pé wọ́n ní college of dawa pakistan ló wà ẹbí ẹ̀kọ́ ni bákan náà wọ́n sì ní tẹ dawa yẹn ṣẹlá bá láwọ ìlú mọ́tà àdéhà tó ti yé báyìí dawa tí ọba ti di jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ mọ́tà lọ́bẹ̀rẹ̀ tó sàn lọ́mọ nínú tí wọ́n ti náà yẹn wá ń sá káàkiri bàbá láyé ìlú òkúta rẹ̀ dé nítorí wọn fẹ́ lè máa gbé tiẹ̀ káàkiri àmì àbàjá mi òkúta torí dawa oríire yóò lọ sọ kọ́kọ́ sọ̀kalẹ̀ ọwọ́ àtà lọ sí ìlú wo ìlú Madina ọwọ́ àtà ká láti ìlú Madina káàkiri gbogbo àyáyé àmọ́ kí wọ́n á sọ pé láti Pakistan ló ti bẹ̀rẹ̀ àti India wọ́n tẹ̀sẹ̀ wá sàn lọ sí Mẹ́kà wọ́n tẹ̀sẹ̀ sàn lọ sí Madina àwọn ọ̀bà yẹn o àgbàyàn ara la kálukú wa ká máa bá ti máa bára wa dé ibà ti tá ti bára wa dé tó jẹ́ lórí òtítọ́ lórí òdodo. Ìgbà yẹn yìí, àti àṣìlá àwọn ọ̀rẹ́ lónìí tá a wòye yọọ máa ibi báàgò hàn lè báàgò àdó ilẹ̀ olùsọ̀kì gbogbo àwọn ọ̀rẹ́ ọ̀pàdé níbi lílí fáti wọ́n ti pàdé ojú òkun ni wọ́n ti máa ń pàdé ibi òkun ni wọ́n ti ń pàdé ibi àwọn ẹgbẹ́ kan tàbí lórí kan wọ́n yàtọ̀ gidigidi láwọn èèyàn ti pàdé ọ̀tá ni wọ́n jẹ́ kọ́mọ́tà ti jáwọ́ síra ara wọn ilẹ̀ olùsọ̀kì àwọn olùbáyọ̀ lọ́sọ̀ àtọ́kọ́ ẹjẹ́ ká máa sáà ṣe wàláhì wọ tiwa tí ń fi ọlọ́run tiwa là ń kọ́ kalẹ̀ pín fàmàṣá àfàlẹ́yọ̀mì fàmàṣá àfàlẹ́yẹ̀fọ́. ìgbà fẹ́ gbọ́gbọ́ kọ́ gbà ntọ́ba tí wù tọ́ba kọ́kọ́ mọ́ gbà àbílẹ̀hàkì ṣàkóń báyìí àlẹ́fìdà lálàtì. ìkànnì náà àwọn ọ̀jọ̀gbọ́n lọ́sọ̀ bẹ́ẹ̀ ó ní àbílẹ̀hàkì ṣàkóń báyìí àlẹ́fìdà lálàtì dàpọ̀ sẹ́yìn méjì ń dẹ́nu òdodo ni lẹ́yìn ẹgbẹ̀rún tọ́ka ẹgbẹ̀rún ẹ̀rin akó wa tún sẹ́yìn méjì ní òdodo ah, àlè torí àwíjàre ìtọ́ wa tilẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ tó gbé ní èdè Yorùbá tí wọ́n bá tẹ̀ ń fẹ́ nínú kun kan kí ni yóò dà kí ni yóò dà kí ni yóò dà wọ́n ti ń sàpé eléyìí ọ̀dà mẹ́ ọmọ ọ̀dà mẹ́ eléyìí ọ̀dà mẹ́ ọmọ ọ̀dà mẹ́ à ah, tí wọ́n lé ọmọ bẹ́ẹ̀ ni ẹni tí ọba tẹ aláyà tó bá sùn àní o kọ́kọ́ kó bẹ́ẹ̀ kọ́ o sísẹ́ tó o lè gba ọ̀nà míì títẹ̀ yìí ọ̀nà pọ̀ jàrá lọ́nà tọ́jà tọ́lọ́ ọba ìrìn kan lánàá kalẹ̀ pátá ti ṣiṣẹ́ ọlọ́ iṣẹ́ ọlọ́dún ní ọlọ́dún aláfẹ́ ṣe ọdún láti ká lọ gbára ìlànà alágbájá ni. tẹ́lẹ̀ afẹ́ sọ pé inú jàmá báyìí lọ wà ìlànà ta ló fi ṣiṣẹ́ orí ìlànà rẹ̀ náà ni ní nǹkan tó fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run kò fún wa lọ́kọ́ sí rọ̀mà àti dáadáa rẹ̀ fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa mímbà kìlì hà nínú oúnjẹ tí wọ́n béèrè onáni alukóòlù rìsì rẹ̀ bí iṣu ni ó fún wa bẹ́ẹ̀ nínú àwọn oúnjẹ tá a fẹ́ nìyẹn wọ́n ti ta ìhà á tọ́ wá bẹ̀yẹ gbogbo ìlà rẹ̀ mímá tó yọkùnrin jẹ́ lánàá mímá tó ń bẹ̀sẹ̀ ìlà rẹ̀ kó jáde fún wa nínú tó ti gbélé máa ń segin ní o ó mú wò jáde fún àtìlẹ̀ máa ń gbé jáde àtùmọ̀ pé àlẹ́ àrùtò ń ta abo ní ilẹ̀ nínú èdè àrọ́pọ̀ orúkọ abo láti kí ni o là á máa ń lò mẹ́mbà pẹ̀lú ha nínú oṣù tí jáde nìyẹn. wọ́kí sáà ní ha kìsà lòun bíi kékeré wọ́tàmẹ́lọ̀ ni ọjọ́ sẹ́fọ́ọ̀rọ̀ àlùmísírì àwọn kéékèèké wọ́tàmẹ́lọ̀ wọn níbẹ̀ ló ṣe rí. wọ́n kú mi há onílẹ̀ àlàgbọ́sà àlùbọ́sà tóòmù wọ́n nínú èdè lábẹ́ àwọn ọmọ pé tóòmù àbí fóòmù àlùbọ́sà ayé tó ti báyìí wọ́n lè pè ní tóòmù pẹ̀lú sáà ọlọ́mọ mẹ́ta lórí wọ́n ní wọ́n ti lè pè ní fóòmù pẹ̀lú fáà ọlọ́mọ kan lórí wọ́n ní kọ́ lọ́wọ́ mú fáwọn bákan náà wà ádàtì ha ádàtì ádàtì yẹn bí àwọ aṣọ bàbá yìí ló ṣe rí pàápàá jùlọ tí wọn bá ti lọ tí wọn bá ti tán tí wọn bá ti di ìfẹsẹ yìí ó ṣe rí ìran bí ìran ẹwà ni ọgbẹ mi ní kíkín lọ tí wọn bá ti báyìí yọ ọkùnrin báyìí táwọn bá gbà ní Sudan á lọ ro àmàlà sí ni ha tó rọjò gbẹdìrì yìí ọjọ́ pẹ́ẹ́lí ìyọ́n bá máa fi gbé nǹkan òkèlè àtìgbè sọ. tò wọ́n tọrọ yẹn náà pé kó bá wọn bákan náà wọ́n bá sọ́ọ̀lì ha àlùbọ́tà gidi sọ́jà àlùbọ́tà alẹ̀ náà ọlọ́run bá yẹn lọ́wọ́ fáwọn ẹ wá wúwo kẹ́tí wọn kàkà lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àlìmánú ṣùgbọ́n ẹ kí wọ́n jìnnà síra. ajẹ́ pé gbogbo àwọn kan wọ̀nyí wọn ò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ àlìmánú wà torí ẹni àtẹ́bí mú tá a lè sọ̀rọ̀ sọ̀dá mi ti sọ fún wa tọ́lọ̀ ń sọ fún nípa rẹ̀ wípé ó sọ fún ọ pé ọ̀la àtẹ́sẹ́bẹ́dínlò ó dà lábí ó wà á àbí lábí ó wà yìí á nígbà tẹ̀ ìrì ní làákàyè tí làákàyè wà dàlú ni abẹ́ẹ̀ nílò rí àtẹ́sẹ́bẹ́dínlò náà lábí ó wà á dẹ́nà bí lábí ó wà kọ́ yìí. ṣé máa fi tí ọ̀dà pààrọ̀ tó dáa ni ẹmu sọdá ẹni ẹni kí wọn gba sọdá padà yọ ọbẹ ní tí ọdá lè wá fẹẹ fi gbà ẹta sọdá ìran tí ọdá tọba jẹ pé gbogbo àwọn oúnjẹ yìí tọba jẹ kọ da ju alimami wọ sáliwa lọ ni anabi musa òní sọ kíni o òní sọ bẹ́ẹ̀ fún wa tẹtẹ mi lè lọdà lẹbi wọn àhánà náà bẹ dàbí wọn kọ yín ayé ẹtì àkùnrin náà lẹbi wọn àhánà náà bá dàlá mi náà lẹbi wọn kọ yín tẹ́wàá mú tí ò tó nǹkan tí ò wuyì tí ò dáa tó tẹ́wàá fi wé abẹ́fẹ́ pààrọ̀ tó lóore. anábì musa lè sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. bá wá ní pé èmi tó mi sọ̀rọ̀ fa ìnálẹ́ tó máa ta ẹni tó tó bá rí bẹ́ẹ̀. ẹ máa lọ sí mi. mi sọ̀rọ̀ ǹjẹ́ egypt àbí bákan náà ó tún túmọ̀ gbogbo ìlú. wọ́n bá ní alimẹ́tì ìlú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tó náà lè túmọ̀ sí ìdí lula ẹnlọ káàkiri ìlú ọ ìnà lágbo máa ta àlùkò gbogbo tẹ sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ tẹ̀ fún wa máa sọ yẹn kalẹ̀ fún yín àá lọ́sẹ̀ máa mú yẹn jáde tó ti wà káàkiri kò tó ní tí mo lè bẹ lọ́wọ́ wà fún yín lórí ẹ̀ níbi táwọn kan yẹn ṣe kíni tí wọ́n ní tí yẹ pẹ̀rẹ̀ ní. ìyẹn tó ti pé ọkàlí ni ọkàlí òkú tẹ́tí tẹ́ bá káàkiri ìlú ẹ̀ ṣe o ẹ̀ ìrà jẹ́rìí káàkiri ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wá tún ní tẹ̀sẹ̀ máa bẹ lóhùn kó tó tẹ̀sẹ̀ mú jáde fún inú rẹ̀ á ilé náà tọ́ka lórí pé wọ́n béèrè yẹn á oyè bẹ̀rẹ̀ pọ̀ ọlọ́run lọ́la àpẹẹrẹ tọ́ka jù ẹ jẹ́ ká gbé sí àpẹẹrẹ ẹ̀dá wa kí n ò dúró síwájú mr president ní ẹ dàbọ̀ fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín ìmọ̀ lè dé mú bí ibi ń bọ̀ tẹ́ bá ti bá rí lọ́ọ́ ní tàbí kú ọpọlọ àti méjèèjì ó ti tó mi ó tó mi à lọ́dọ̀ pẹ̀lúdẹ̀ kódà lọ́ba wa sọ lọ́dọ̀ tèmi gan ìgbà tó ti ọtún tó bẹ́ẹ̀ bíi làákàyè ti rí ni òbéèrè láìsí àtẹwà òbéèrè yẹn ló jẹ òbéèrè ọkà ló ha ẹbẹ ẹkọ ni kó òbéèrè pa oúnjẹ tá a mọ ẹwà àwọn oúnjẹ tá a ti kà síwájú tẹmúnà bẹlẹ ò béèrè sùhánàlá ọwọ ni pé búrẹ́dì gbígbẹ àti epo tútù lòún bẹ. àtìgbà tó bọ̀ àwọn lọ́nà bó ti lé ilẹ̀ bó ti dìkan wọ́n dà wọ́n síbẹ̀ yẹn bọ́ lọ́mọ sí ìlọ́wọ́ ló ti ní. mo rò pé irú àwọn oúnjẹ débù rẹ ti lọ́mọ sí kí o lọ́mọ bí ẹsẹ̀ gbé tó lé nítumọ̀ sóhun yìí subhanallah ẹ wá wò wọlé ní dáhìrì mọ́tàlú àyà ọlọ́run lọ́la pẹ̀lú tọ́ka jù kí ni wọ́n máa béèrè lọ́dọ̀ ọlọ́run òwúrọ̀ àwọn ọkùnrin náwọn kan tó ti wá káàkiri àwọn ọmọlẹ́yìn ní sáà ní ìfọlá tó ṣẹlẹ̀ pé gbígbà táwọn òpin kọ́ lọ́wọ́ sọ ọmọ ayé dàkalẹ̀ fáwọn àwọn ní kọ́ lọ́wọ́ sọ tébù dàkalẹ̀ fáwọn láti sámà takunu lana ayidan ni awuwalina wa akhirina yọmọ tí ọdún fún ẹni àkọ́kọ́ àtẹnigbẹ̀yìn wa gbà ah, aṣọ títí bu asọ̀kalẹ̀ gbogbo oúnjẹ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ̀ jẹ́ bẹ́ẹ̀ ọkàn wọ́n wà balẹ̀ pé ah, ọ̀dì má dé wọn lọ sẹ̀ fún wa. ṣé n gbé yẹn yàtọ̀ gbogbo aná ta ń fẹ́ tọ̀ sámà kọ́ sọ tébù kankan lẹ̀ láti kọ́ wá àmọ̀ pé tébù tó tó kọ́ oríṣiríṣi jíjẹ ní kódé yẹn fẹ́ máa pé a ah, súnmọ́ pé ṣé èsì pé ti ń bẹ́ẹ̀ náà gan ni ló ń sọ̀kalẹ̀ kọ́ yìí. a ti mọ́ra wa lọ́wọ́ ni àbí ẹ̀kọ́ ni yàtọ̀ sí tó ti wá wà káàkiri ó ní ẹ lọ sínú ìlú káàkiri ẹ̀rí gbogbo tẹ béèrè ẹ̀rí ó dàbí ẹ̀ka níbi wa Musa àlè ìtura sọ̀tàlá à ń kàwá àlè ìmùhàdà ó takùn wọn lórí ìdífín yẹn wọ́n bá yànnà láwùn ó wá sọ̀lẹ̀ fún wọn pé anáwó láàyè ní kùbí ni ọ̀tọ́ kù ayé nàlọ́ náà subhanahu wa ta'ala lahum ma huwa adina wa mawjudun fi kulli min ọ̀tọ́ kù kó wọn á máa bá wọn bẹ ọlọ́run ní ìtókiri báyìí àti tọ́wọ́ kí wọn láǹfààní tá a fẹ́ mú jáde nù rẹ̀ tó kéré tọ́tún wá jẹ́ pé ń bẹ káàkiri àwùjọ bí wàá lọ́mọ báyìí béèrè nítumọ̀. wọ́n ní ojú kí àti mímú sáré fọlọ́ fọlọ́ fọlọ́ alámàdé ọ̀rọ̀ ilé ìwé ẹ̀ yá rárá ẹ̀dá àti ìṣèlú ni ẹ̀. àwọn onítẹ̀síìrì kan àwọn àfọ̀ onítẹ̀síìrì kan wọ́n sọ wípé mú sáré fọlọ́ fọlọ́ bá wọn bẹ́ lọ́wọ́ musa alayhi salatu salam ló bá ń bẹ̀lẹ̀ wọn. wọ́n wá sọ fún anabi musa ọlọ́run sọ fún anabi musa pé sọ fún wọn wípé wọ́n lọ káàkiri ní tí wọ́n béèrè yẹn wọ́n ṣe kìnnìún wọ́n rè olùmọ̀wá sẹ́kọ̀ọ́ ìwé lọ́rọ̀ tẹ̀lé ọ̀rọ̀ ṣàkóso ọ̀tàlá wọ́n ní ọ̀hádà lẹ́yìn tẹ̀lé sọ̀hẹ́ wọ́n ní ọ̀lá láti àgbẹ̀. لأنه كيف ينكر عليهم أن يطلبوا ذلك منه أن يطلب ذلك منه أو أن يطلبوا ذلك منه ثم هو يذهب wọ ẹjọ ìlọ àdé olóyè tí ó tàtàkù fún wọn pé aha tí ń sẹ́ni kébì ọmọ abẹ́lọ́n ni ò lè bẹ́lọ́n lórí ilé yìí láwọn ọ̀tọ́ mọ̀ pé ọ̀tọ́kùn tó tẹ̀sẹ̀ bẹ́lọ́n lórí rẹ̀ tó tún wá tẹ̀sẹ̀ lọ bẹ́ ọlọ́run ní lórí irú nǹkan tó ti fún wọn látàkù rẹ̀ ó ti tàtàkù wọn pé ah tí nǹkan ṣe tí ń tọ́wọ́ káàkiri ìlú ní tó kéré tí ń sẹ́ǹjẹ tẹ́lẹ̀ ìlẹ́wà ní kébì ọlọ́run tó wọn ní kò kọjọra o wọn lè sọjọ sọfẹ nígbà nẹbi musa ní sọlá tó sọlá wà bá kọhọ ó pè wọn jà lórí tí wọn béèrè ó sì ti àtàkùn fún wọn wà kọ́ lẹ́la wọn sọ pé ìyẹn ha kàlí amọ̀ dádájú ọ̀rọ̀ yìí tó ti pé ẹ̀rí fẹ́ yìí mọ̀jọ́ dùn fi kó lè ní gbogbo olú lọ́wọ́ wọlé ha kà kọ́ ọ̀la tó yẹ kó sọ pé èyí bí kò mí sọ̀rọ̀ fàdí nílẹ̀ àbọ̀ àtàkàlì gbogbo tẹ bíìrì gbogbo ẹlẹ́rìí nínú rẹ̀. wọ́n ní kí sọ̀rọ̀ yẹn ta sọ́mbì kì í ṣe àlùbálẹ̀ bíi màrúkọ kì í ṣe egypt ta sí kíni ta ẹ̀ bá sọ́mọ́ pé egypt àbí bẹ́ẹ̀ kọ́ ni àwa sọ pé wọ́n ti máa ń lò gbogbo ìlú orúkọ orúkọ gbogbo bí ká sọ pé madina títí lòun náà ìtumọ̀ rẹ̀ madina ìlú orúkọ àwọn yẹn ti ń jẹ́ lọ ẹ̀ bẹ́ẹ̀ ni síbi sísá bìbí torí pé ìlú madina kí lórúkọ rẹ̀ tẹ́lẹ̀ yẹsiri yẹsiri bẹ lórúkọ rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bàtà níbi sísọlọm níbẹ̀ ìlú náà wà fún wa padà fún kọkọ pẹ̀lú èrò táwọn yẹn yà lọ síbẹ̀ níbo lọ lọ alọ sí madina tó rọ sóòlù madina tó rọ sóòlù madina tó rọ sóòlù alọ sí ìlú òjítẹ ìlú òjítẹ ọba yọ rọ kó mẹba ní madina. àwa bá sọmọ wa ní Madina kí wàá lóde tẹ sọmọ nìkan ó sì yẹ kẹ ẹ sọ mùsùlùmí abẹ ẹkọ ni mina nakoko sọ àròfáàtì àròfáàtì bẹ wọn sọ àròfáàtì Ọlọ́run sànù fún wa o tọ. mísírọ yẹn gbogbo olú ní kété ìlú ẹyọ kàtà jù ní kálọmọ yìí pé àwọn ọmọ ẹsẹrẹ rí bọlọ wọn ṣe rí nìyẹn o tí wọn tọrọ lọ́dọ̀ ànábi tó sáfẹ bá wọn tọrọ lọ́dọ̀ lọ wọn bá tọrọ pé wọn lọ káàkiri gbogbo wọn tó ibà tààlẹ ní mo fẹ ìlà tó wáyé màtí dáná Ọlọ́run ọba ìlú fi ọlá ọwọ́ àfi ìyẹpẹrẹ àti àìní Ọlọ́run fi bá wọn jà ọ̀dà àgbélà yẹ pẹ̀lẹ́ fún wọn màdánà àìní ọlọ́run fi kẹ́ wọn lára. bọ́lá ọ̀dẹ̀ tẹ̀ fún wọn yẹn. tọ́lọ́mù bá ti ti bẹ́ẹ̀ sẹ́ni kàkà kọ́ fẹ́ bí ọlọ́run bẹ́ẹ̀ lọ́la. lẹ́yìn ìgbà yìí wọ́n bá òun jẹ́ wọn lọ́wọ́ ìdí náà wọ́n tún sẹ́ni tí ìbínú náà tọ̀ lọ́wọ́. باء بمعنى بمعنى رجع بين آب بمعنى رجع آب يؤوب أو تبي إياب إن إليه ثم إن إن إن إلينا إيابكم آبنا مرجعكم ibùsọ̀rí sí wọn ọjọ́ wa ni bẹ́ẹ̀ náà wà lórí iná bá bá àgbẹ̀lẹ̀ amú lè fẹ́ ṣàlẹ̀ ọ̀rọ̀ yẹn padà forí sàmà ni ọ̀padà di ti òrìṣẹ́ni kọ́ sẹ́rí padà ní ti forí sàmà. wọ́n tún sẹ́rí sí ìbínú látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ìrẹsì ọ̀la kí lọ́wọ́ afa sábà bí ìbínú tọ́lọ́wọ́n ọba ìrẹsì ọ̀la kí bínú sí wọn. zàlẹ́ kàbí anáhùn dáàdùn òyà kúrò nàbí ayá àdìyà wọ́n jẹ́ nítorí pé wọ́n ti da ìgbàgbọ́ sáwọn àmì ọlọ́run àyà tó àwọn àmì ayé tọ́lọ́ gbé kalẹ̀ wọ́n ṣe àtakò rẹ̀ àyàtò Kùránì yàtàbá wọn àyàtò ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀lẹ́ ní wọn tíra rẹ̀ wọ́n ṣe ní wọn táyà. sẹ́kọ̀ pẹ́lú ní náà wọ́n ṣe nínú yẹn bí nǹkan kankan tó jẹ́ àmì kan tó bá wá lòun táwọn yóò fọ ìwòsàn wọn ni wọ́n rọ́kẹ́tì jọ sí ẹ̀ka sára pé agbọ́ bí àràjọ adúlọ́sàn ewúrí kìíní ti o túmọ̀ táwọn yẹn ayàtò mi ni ayàtì yukhawifu Allahu biha ibadahu àmì ni Ọlọ́run fi dẹ́rù bàwẹ́ wẹ̀ kí ẹni máa gbé nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ rà tẹ́ máa sọ káàkiri ilẹ̀ Yorùbá pé kí ní bọ̀ lókè ilé ọ̀tá tẹ̀lé ilẹ̀ ní kí lọ́nu yín dúró sí òbí lọ́mọ́ ẹ̀ tó dúró dẹni tọ́ta ilé wọlé ọlọ́mọkọ rẹ̀ sílẹ̀ ní sẹ́yìn òkú kiri ẹnìkan ní ìyọ́nú jẹ títà fáwọn títí ló fi ó jẹ́ lè sọ ṣé kò lè bánu dé tọ́ba tẹ báyìí. àwọn nàìjíríà sọra ibi tá a pe àwọn àyà àti ọlọ́mìnirọ́ dé ibi tó nà láì nà láì nà láì táwí this one na true tọ́bi ìdàgbé àwọn tó lọ́ọ́ di na true kó lọ́fẹ́ gbígbà ìdí àti ìgbàgbọ́ kámọ́sá ìgbàgbọ́ táwọn àmì ọlọ́run ọba ìrètí ọlá sábà tó tọ́lọ́run fi ni wọ́n tẹ́lẹ̀ síbi inú ọlọ́run ìbínú ọlọ́run sì ni ó lágbára o ọlágbára ju láàyàn lọ. tóbi jẹ́ pé inú àyàtò lè hàn ọkùnrin tó bá fi ọlọ́run jẹ́rìí lẹ́ẹ̀mẹrin wọlé kọ́ mítà tó ẹlẹ́ẹ̀karùn-ún tẹ̀ anagini lánàtà lọ́ọ̀dì àlẹ́yìí ní sáàlì ní ẹ̀sàlì. lánàá lọ́kùnrin ọ̀sọ̀ pé kọ́bọ̀n tó bàbá ọmọ yà ọ̀kọ́ sáyé wọlé dọ́rọ̀ wọn ní àyàhàdà wọn gbé yà kókó bìnrin àǹtẹ̀ṣáda àwọn àṣàhàdá ti lè dá òun náà jẹ́rìí pẹ̀lú ọlọ́run náà lẹ́rìí pé ìnáwó lamínà ti dàbírí bí ọkọ̀ parọ́ wàlẹ̀ kọ́ọ̀mì sádà ẹlẹ́ẹ̀ka tó jẹ́ ni pé anna bọ́bọ́ bá lọ́ọ̀dì àlẹ́ ìhà ìdíni ọlọ́run kọ́ máa bọ́wọ́ ní gánà nínú ọ̀dẹ̀ bíi ọkọ̀ bá sọ̀rọ̀ torí ẹ bọ́bọ́ bọ́ ọlọ́run ó tóbi jù láàyè ọlọ́run wa ni wọ́n wọn wá sẹ́rí síbi ńlá sọ̀dọ̀ lọ́wọ́ èyí ó ṣe sakotọ lọ yóò ṣe sàyàkókò nàbí tọ́lọ́ kọ́ wọ́n sẹ́rí síbi ìbínú lásọ̀dọ̀ lọ. bẹ́ẹ̀ ni ó ṣe rí ẹtọ́ kọ̀rọ̀ lọ́ni ọ tí ọ̀gbọ̀rọ̀ lọ́wọ́ bá gbọ́ tàbí bí ẹ̀pẹ́ni tó gba apá kan gbọ́ tí ọ̀gbà apá kan gbọ́ ẹ̀bí ẹ̀ ti wá ní Suratul bàbá àjẹsà ọ̀gbọ̀n إلا خزي في الحياة الدنيا إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى عذاب وما الله بغافل عما تعملون ọlọ́run tí ọlá rẹ̀ gbàdúrà ló fi afató mi nínú nàbí báàgì ìkìtà sẹ́ẹ̀nì gbàgbọ́ sí apá kan síra wọ́tá kúrò nàbí báàgì ẹ̀ wà sá ìgbàgbọ́ sábà kan fàmà jẹ́sà ọ̀bá yẹ fún àlùdáàlì kàmí gbọ́n kò tẹ̀sán méjì tá a sàn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ nù yín ìlà tó ti wù fìlà yà tó yà á dojú ti gbẹ ìdálé tí ọba tó wà. tọ́ba wá dídí ọ̀gbẹ́ ṣe yọ̀rọ̀ tó náà ilá ajá tẹ̀lé ara wọ́n tẹ̀lé wọn lọ síbi ìyà tó fún ìyà tó lè kúrò. bá lọ ọ̀hún ní ọ̀bì ní àmà àtàrànlọ́wọ́n ọlọ́wọ́n gbàgbé gbogbo tẹ̀sí ọ̀pọ̀lọpọ̀ wa láti ṣe kò fúrọ́ọ̀n sí àyà ti dà àṣà ìgbàgbọ́ àṣà ìmúrí táwọn àyà ti ọlọ́ afáwa Usman radiyallahu ta'ala anhu ó ní law tahurat qulubukum bi kalamillah tọkàn yín bá pọ́n sí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ọkàn yóò ní yó látara ọ̀rọ̀ náà wá ní gbogbo balẹ̀ máa fẹ́ máa gbọ́rọ̀ lọ́n lọ́tún lọ́tún lọ́tún lọ́tún tẹ́ bá ti gbọ́ kàn tún tẹ́ bá ti gbọ́ kàn tún tẹ́ bá ti gbọ́ kàn tún tẹ́ máa gbọ́ mi ṣùgbọ́n àrẹ bẹ́ẹ̀ nù ọkàn wa àbá wọn ti wá sí o ibi ọjà láwàá yìí mọ́sálásí láyé wà sùhánà dàpọ̀jà màtá ń ṣe o ọlọ́wọ́n bá dàpọ̀ kó fún ìyá tẹ̀lé kọ̀ọ̀kan lọ́wọ́ lórí tẹ̀lé rẹ̀ tọ́ ìbínú ọlọ́run ó tóbi ẹnu mọ́ pé ìkẹ́ ọlọ́run gba wájú òbí rẹ̀ ìkẹ́ ọlọ́run rọ́ṣínà ọlọ́run sábà kàtàkà lọ́wọ́ ó sì fi awájú ìdènà ọlọ́ ó sì gbòòrò ọ̀fẹ́ ju ìdènà ọlọ́ ọba ìlẹ̀kùn lọ. ìdí pàtàkì tọ́nà sọ fún wa pé wọ́n fi sẹ́rí sínú ìdènà ọlọ́ ò ní pé wọ́n sì rọ́ọ̀nù sí àyà sí ìlàjì. wọ́n ti àìgbàgbọ́ sáwọn àmì ọlọ́run táwa náà bá mi lè ṣe bẹ́ẹ̀ irú tó ṣẹlẹ̀ sí wọ́n ṣẹlẹ̀ sí wa o kìtìpéyà ẹnìkan máa tó pé àwọn ọdún yọ ọ̀sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ tó bá ti bẹ́ẹ̀ nú àlùmọ́ ẹ̀. àlùbọ́n làwọn sọ̀rọ̀ ọlọ́run kọ lórí ẹrú ẹni bẹ́ẹ̀ ìyẹ́pẹ̀rẹ́ àti ìdí kékeré ọlọ́run kọ lórí wọn. látara yìí pé ìyá ti kíni o ó jẹ́ tó ti pé àmì ọlọ́run ọ̀rẹ́ ìdíjọ́ lápọ̀sẹ̀ rọ́ọ̀nù káwọn ẹ̀ka sọ́ra oníbèrè ìṣẹ́ wọn ni. bákan náà wọ́n yẹ kọ́tù lónà nàbí yìí nà wọ́n tún pa àwọn ànábì ọlọ́run láì ní. wọ́n pa àwọn ànábì ọlọ́run tí ò sí ní pàtàkì kankan fi pa wọn. àwọn ànábì ọlọ́run wọ́n bá ti rí kọjá lọ wà ní ìmọ̀lá tó ti dá ní ìdílé. ويقتلون الذين يأمرون الناس يأمرون بالقسط من الناس àwọn tó ń ṣe pé wọ́n tó ń pa àwọn tó ń pààyàn láti dáadáa nínú àwọn èèyàn wọ́n pa wọ́n wọ́n bá ṣírí fún bí àgbà mi ọlọ́ni ẹ̀sìn wọn pé wọ́n ó rí ìyẹ̀lẹ́tẹ̀ẹ́ rẹ̀ o àǹfààní ẹ wá sórí rẹ ó pè é sọ́nà ọ̀la ó pè é sọ́nà ọ̀la ìbí bẹ́ẹ̀ ti sàtẹ́yẹgẹ lọ́dọ̀ ọlọ́dọ̀ pè é sí lẹ́yìn ìgbà táyì ti pè sínú náà tẹ́ ń pè síbi àti forí sábà tẹ́ ń pè síbi kọ́sá ìgbàgbọ́ sọ́lọ̀ tó ti dúró lórí pé àní sọ́lọ̀ mi ọ̀tẹ̀ ẹ ti mi àbá sọ ara rẹ wá sí sọ́mọ́ yìí má bẹ́ẹ̀ àtàkì bálí mákèrú láyé ìwà dáhà kété pẹ̀lú olú asọ̀sálá a sì mọ̀ yìí pé wàlá ẹ̀kọ́ ìlẹ́mẹ́kẹ́rù sẹ́yé ìlànà àgbẹ̀. ìgbẹ́sẹ̀fẹ́ wa kúrò ní ṣẹlẹ̀ kò ní dà lórí ẹni kan àbúrí ẹni tó gbèsè ìwà àbúrí. wọ́n kan náà ọ̀jọ̀ kan sọ pé mọ̀nkáfà yóò máa wọ̀ máa dá àlẹ́ ìdíkà kò rọ̀ máa di. òdèdè ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ ni pé ẹ̀tọ́ bá ti wú lọ́jọ́ kan mọ̀nkáfà yóò máa rọ̀ máa dá ẹ̀tọ́ bá da irú lọ́jọ́ kan alẹ́ ní dáàbò rọ̀mádì. dídẹrú tọ́da yẹn yọ padà sórí ẹ̀ náà. wọ́n ní ẹni tọ́ wa dẹrú èyí tọ̀ àtàtì rẹ̀ tó ti yọ balẹ̀ kẹrẹjẹ lórí rẹ̀. tọ́bi ti gbé wọ́n báyìí látòrí yọ kalẹ̀ onírọ́nà bọ́m̀bẹ̀. mọ́sáàtà ti táwọn ẹni ọlọ́ọ̀ yọ padà sórí ẹ̀. báyọ̀ ọlọ́ọ̀ má dáwọ́ lórúkọ ẹni jẹ́ o tọ́bi ti dáwọ́ o múra ara rẹ ló gbé o lè jórí ìyàwó ẹ lọ́pàá sí o lè jórí àwọn ọmọ rẹ o lè jórí àwọn òbí ẹ lọ́pàá sí jẹ́jẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí sí wàhálà kan bẹ́ẹ̀ lọ torí pé àwọn ẹni ọlọ́run kò sí ìpayà fún ọ ìwọ ni bẹ̀rù wà ní ẹni rẹ pé tọkùnrin bá ti gbọ́ ọ̀rọ̀ ti sọ yìí lọ oúnjẹ wọn máa kiri lọ́dọ̀ àwọn èèyàn òkèlè yóò ní pẹ́ lórí mọ́ba ẹ̀jẹ̀ àdínà tó àwọn ti ní máa sọ tá a fẹ́ wò bí dáadáa o ọgbọ́dọ̀ débi ma alihamudulilayi o tó sàlẹ̀ alihamudulilayi ebi tí o pa ọ́ àhà alihamudulilayi ẹ̀yin èèyàn tẹ́ gbọ́ ká máa pàdé ní tàbí báyìí ká tó máa ṣe wá sí i níta bàbá tó bí mi lọ́mọ tí o bá ti jẹ́ pé lórí ìlànà ìwọ́n ti ṣe wá sí i tí ọ̀dà gẹ́gẹ́ bí àwọn tó ń kókó láìsàn àwọn èèyàn ọ̀rọ̀ tí yé wa báyìí tẹ́ pé lórí òdúdú báyìí ọmọ àtàwọn èèyàn wọ̀ wá. òdodo tọ́ba wà lórí ìlànà òní tòrò òní tòrò wọ́n tún pọ̀ bíi zẹ́ẹ̀tẹ̀ ni wọ́n bọ̀ kéde fáwọn èèyàn lọ́kàn ní táwọn ọmọ wà ní ọmọ ọ̀hún ọ̀tọ̀ni tó ń tọ́ pa àbáyé ọ̀tọ̀ni tá àbáyé ń sọ àwọn èèyàn ọmọ farabalẹ̀ gbọ́dọ̀ àbáyé ni o. àwọn àṣọ òkèlè àwọn àwárí lẹ́sàn nìkan ni nínú àwọn ọmọ olókìkí lu ọmọ nípò lu náà bàbá jẹ nínú kanáda yìí sáàdì dàwùd sáàdì dàwùd àǹtà náà bẹ ní kanáda yìí dàwùd àǹtà yìí wọn kọ́ masalasi bí ètò wọn kọ́ sí kìlómítà wáyé bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn náà wọn ti kọ́ àwọn wọn ti kọ́ fún àwọn ọmọ fún wọn tẹ́lẹ̀ náà so wọn tún wá kọ́ kaba yìí wọn kọ́ sáàtì ọba àjànà wọn wò náà wọn kọkàn síbẹ̀ àwọn ọmọ báyìí wọn lọ sí tàbíù lọ́dọ̀ àpáyé wọn sì lọ sílé kéwù ń bọ̀ wá di december twenty five táwọn ọmọ ń gbé ní wa àwọn ọmọ fúnra làwọn sọ pé jáde à ẹ máa jẹ kí ní ẹ bó ní iná tí ẹ̀gbọ́n gbà tí àwọn sáàsì sọ ni wọn ní òbá mọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa jẹ nǹkan yẹn ìfá nílé kéwù wọn gbé tìrà sí wa sábà ẹ̀ tó ń ké fún wa mùsùlùmí lẹ́yìn náà àwọn ọmọ ni wọn ti wá sí fún bàbá wọn tẹ̀ǹkó ti kala wọlé ọba oṣù àlàmà ọba nìkan ọmọ rẹ ó ṣe rí nìyẹn ẹ má jẹ àtàrà wa o wọn bá dẹrù pàpẹ mọ ṣe wá àti mọ tó tún rí wà títí àbá sọ ara ẹ á ọ wọn ti kọ́kọ́ fàgbèsè ayé ẹjẹ o àbá kẹtì wọlú o olórí ikú ni o kìnnìkan ni o wọn jẹ wọn jẹ ẹni ọjẹrì ọmọ ni o ẹ má wulẹ̀ jọmọ yín ọba sọ̀rọ̀ dépò pé yóò jókòó tì kìnnìkan ó ti àti wọn bá polongo kéré ò lè kọ sọfàlà yọba dìgbé jẹjẹ lé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lé yọba balabala wọlé ẹnì kọ̀ọ̀kan ẹ wọ àwọn yẹn ti gbógun ti súnà nínú ìlú wa yìí lẹ́yìn ìgbà tí wọn fẹ́ lọǹkẹ ọlọǹpa náà dẹbọ rẹ rẹbíjà ṣètánì sílẹ̀ gbé súnà náà nìyà gbogbo àwọn tó ń wí tí wọn ti lọ ní ìsìn wọn mọ̀ sí ní ọmọ tàbí wà sí àná wọn sún náà bẹ ní ọmọ wọn ahmadu abdulhamid akorede ẹ lọhùn àwọn bẹ sudan ní kàlákìlá jami àtọwọ àgbà jami àwọn ansọrọ sunna muhammadiyya àwọn yẹn wọn máa ń hàmù túnú ni ọmọ àtìrà àtàgbárí àwọn táwọn ìfún ti tó ti pé ah bí ọba kàn ju ansọ́rọ̀ sunna muhammadiya ti jamiya ti kitabi sunna ní sudan fún àwọn sofiya àwọn ẹlẹgbẹ́ wọn tó a ìbí tó ju agogo ìtaba yìí tó di ní ṣé wọ́n máa làágùn làkọ̀làkọ̀ ẹni tó sì máa bá dìbẹ́tì ṣáàtà trọ̀zà ní ọwọ́ sọ̀tàn ti ní o ti rákàlà wọlé ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀ ni tí o sì ní irú ẹni ní ṣe ní bínú ẹni tẹ̀sítọ́ bá ti ká pálá wo lè tiẹ̀ náà ọ̀rọ̀ rẹ̀ lè tẹ́lẹ̀ tó kéle yọ padà máa tẹ́lẹ̀ ẹ̀ ẹ̀ já sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ àwọn ọmọ wa kú nípa ó. ìjọba ti gbọ́ títí sọ bẹ́ẹ̀ òmùrò pé kàdé hàn ti gbé bá ọmọ rẹ̀ tò ah. wọ́n fẹ́ máa pa àwọn ẹni ọlọ́run báwọn kan ti pa àwọn ànábì ọlọ́run tí wọ́n ti wájú wọn àtàtì ní ìsìn ni wọ́n ti ṣe fún sẹ́ẹ̀fù jáfà wàhálà ọlọ́run tí wọ́n pa ṣe kalibani zaria lọ́sùn ọ̀pọ̀ mọ́tà kò sí pàwọn nìyẹn àwọn ẹni rẹ wọn lọ máa bàtà níbi ètò wọn bá rí ibi lórí ilẹ̀ a wọn bá kájọ rẹ ẹ̀dá kan ẹjẹ àmọ́ pa àwọn ẹni ẹjẹ àmọ́ pa wọn ni. anu ọlọ́run àríkà ọmọ ayọwò ni ọlọ́run àríkà ọlọ́run náà wọn yìí dáàlì kábíyì máa ń sọ وكانوا يعتدون إن شو أنتني أتواني يا wọ́n ti jẹ́ nítorí kan lálọ́ lọ. ajẹ́ pé bá a ti fi àyà yìí fún wa ẹ̀kọ́ lọ́kọ̀ ẹ̀kọ́ kọ́ nínú rẹ̀ ọjọ́ wákàtí lọ ni àwọn ẹ̀kọ́ tá a àyà yìí ọ̀pọ̀lọpọ̀ kọ́ ní ẹ̀kọ́ kọ́ nínú rẹ̀ o. alákọ̀ọ́kọ́ àríkọ́ nínú rẹ̀ yìí pé jawazu àtàwásólì ọ̀tọ̀ péyàn lè di àkàtọ̀ pẹ̀lú ẹni rí ẹni dáadáa tí ń bẹ láyé tó sì láǹfààní àti ti ta wíyàn ẹni rí pé lágbájá rántí nínú àdúrà bá ń bẹ lọ́hùn kì í ti pé ẹ wá kakùrá nínú àtọ̀ torí ẹ ń bẹ àti gbọ́pọ̀ ńlẹ̀ Yorùbá nínú àwọn ni pé ẹni lè kakọ pé wà bẹ ọkọ bá wà bẹ Ọlọ́run yẹn àmì wáyé ń bá jẹ àwọn àfà nínú àkùrá nílé ìyẹn kọ́ là ń sọ kùrá ní fẹ́ mọ̀ ẹ̀mú ni wọ́n sọ kalẹ̀ sókè lọ́wọ́ àtẹlẹ̀ ẹ má jẹ́ kó wọn àdùkúrá ní kéré má àbí eré pátá wọn fi ṣe yá sí bísímilá àwọn ẹ máa kó kò bíi kéde ṣe máa wù gẹ́gẹ́ bí kí mọ́tò ọmọ ṣe kíni o gẹ́gẹ́ bí kí mọ́tò tó ní asọ́kà sọ́jà kọ́ máa rí dáńbò kọjá lọ tọ̀ bẹ́ẹ̀ ni ó ti máa bí ẹ kà máa gbọ́ bímbímbí lọ́ba débi dẹ́gbà lọ́lọ́run kọ́lá ní ọ̀dọ̀ ayé lọ́lọ́run yìnyín náà wọn kọ́lá lọ́dọ̀ dẹ́yà wọn kọ́lá wọn kọ́ wọn nana ní wọn kọ́ dé wọn yẹ kọ́ yàwó káyà kọ́lá ní ọ̀ka bá wàláyé káyà kiri gbogbo yín náà máa wọ wàláyé máa fi ìdúró ọlọ́wọ́n bá kiri ìjọba àtúntẹ̀mí àtẹnìkọ̀ kan wá tá a tó yóò fi wá tó ọjọ́ pé àtọ́ pẹ́kẹ́ nìkan lọ dìlífà síjì wa ní èdè Yorùbá Yorùbá bàbá wa alágbájá pàtẹ́kì sọ fún yín pé ìjàkà wọn bá lágbẹ́ dákùn ọmọ yẹn lọ diorí àbí ọ̀dọ́ diorí ọdún orí orí. sẹ́ni tó lọ sí sẹ́yìn bá ń bẹ níkàlẹ̀ dọ́kọ̀ mú kámẹ́rà máa ń gbé máa ń fìdí rẹ̀. àbí ẹ̀kọ́ ni àwọn ìkọ́tà àti ọmọ sọ pé ẹ má ẹ má kọ́ bá àgbè torí òpin ha it's a great shape fóun ẹni tó jẹ́ aṣojú lọ́wọ́ abọ́ àtàlẹ́ kàtí ìṣèpá yìí wọ́n á ń kà wọ́n lọ́wọ́ bá jẹ́ tó ti sàpàlà gbóná tẹ́lẹ̀ máìmáì gbóná. náà àwọn afáàná gbìyànjú nígbà wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ báyìí wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ kí ni wọ́n sọ̀kalẹ̀. bí àtàwọn kan wọn á ní yàtí tí yàtọ̀ gbìn.

tó ń gbé pèsè lọ sórí ta ẹ̀kọ́ hánà tó ń sọ̀bọ̀ ni tó ń sáwọ́ tó ń tẹ́fà. subhanallah àbí inú wọn náà kọ́ ni sọ fún mi pé sùràtù ìfà bíà ìfà tíà ìfà nù tíà àbí bí ẹni kéde yorùbá mi fà tíà àbí àbí ìfà tíà bí ẹni pé yorùbá mi jẹ́ bẹ́ẹ̀ ìfà tíà. síbi ìlànà bá kọ́ ni yìí táwa bá wa tù bẹ́ẹ̀ ibi tẹ́ ẹ ti máa mọ̀ ibi ìranù ni tẹ́wọ̀n bá tù bẹ́ẹ̀ ọ̀yá awúsá náà fẹ́ tó fátíhà òun náà parí bí ìfáànù ti àbí èyìnbó náà fẹ́ tù ìbò náà fẹ́ já máa ń tàǹdí àwọn sọ fún wa o ẹlẹ́dàá wa là ń bẹ̀ kó dákun kó láàánú wa sí i ó rọ̀ fún wa tẹ̀wọ́ sùlù tọ́gbẹ́ yẹn lè ṣe lára ẹni rí lágbájá láti ìmínú àdúrà àdúrà tó bá ti ṣe fún ọ nítorí àtúnríkọ́nù àyà gátúrọ́sà àwọn bàní ìsọ̀rọ̀dé àyà kókó ìnàkí wọn bí wọ́n ya ẹ̀mọ̀dà níbi kí wọ́n sọ pé fájà rẹ̀ lánàá rọ́bà ká ẹlẹ́dàá rẹ̀ jọba wà lọ wọ́n sọ pé rọ́bà ni àbí wọ́n sọ pé fájà rẹ̀ lọ́ àlànà òbí bẹ́ẹ̀ nínú rẹ̀ òun náà ní wípé wọ́n sẹ̀ta tí ọ̀dà lórí ìtọ́jà wọn bọlá fún tí ọdá tó lórí tọdà jù àríkọlù rẹ. bákan náà atúnrí kọ́ nínú rẹ̀ pé nínú kíkẹ́ ìrúgbà ọmọnìyàn òun náà ní pé kọ́ máa wòye tí ń tọ́ka ju tó kiri lọ tọ́ba lágbájá yẹn á ah, èmi ẹ̀gá púpọ̀ ó ní èrò tó ga gan bóyá náà adé fún ọ̀rọ̀ ayé ẹ̀ máa ń gbé tó kú àtòkè dé tẹ́ lọ́dọ̀ tí yóò ṣe kí ni o yóò máa wákàtí bẹ́ẹ̀ ni tí wọ́n bá ní ẹ̀mí rẹ̀ gánú ẹ̀sìn yìí yóò mọ̀ wo àwọn ènìyàn tó gbé ọ̀sán wọn ààwẹ̀ ní òru wọn náà fi là tọ́ba tó pẹ́lá gbájá lérò kan ga ìtàwọn àlejò kì í ṣe pé gbèsè táwọn kì í ṣe èrò tí wọn ga torí wọn gbọ́lá fún tọ́lọ́ rẹ̀ fún gbogbo tọ́wà lókè wọn. bákan náà nínú àwọn àǹfààní tá a nínú àyà òun náà ni pé oríran náà èso ń bẹ nínú ilẹ̀ tọ́lọ́wọ́n àbáyé kẹlá máa ń jáde lóde fáwọn èèyàn. ó sì pọ̀ lọ́yìn pé ọlọ́run ọba ìlẹ́jọ́ láti ilẹ̀ ní sábàbí wípé kọ́ máa mú jáde nínú rẹ̀ na gbogbo àwọn olóyìn àwọn oúnjẹ tó ti dá akọ àtàwọn míì pàápàá jùlọ nínú àwọn kan tí bẹ láwùjọ ti wà wa iṣu náà ṣe o ọwọ́ nínú àwùjọ wa náà wà ọkà bàbà náà wà náà wà ọyẹ tó máa kà náà wà ọlọ́run fún gbogbo àwọn kan ìjáde fún wa lọ́lẹ̀ kò sí kàkà tí ń jábọ́ láti máa máa bẹ̀ ìdílé ọlọ́run ló ti sábà dì àti pé ọlọ́pọ̀ olóyè yọmọ ìgbé àánú ọlọ́pọ̀ lórí wa lè ti àwọn ìwà wọn sí wa. bákan náà nínú àwọn ẹ̀kọ́ ètò ìfipá tó nínú àyà òun náà ní wípé nígbà tá a bá ti rí nǹkan tó kálí kápò tí nǹkan gbóòrò táwọn gbé bẹ káàkiri kìí ṣe nǹkan tó pàtàkì táwọn tẹ̀sán máa pé abẹ́gbé sí agbègbè ẹ̀ta láàrin àwọn èèyàn tó ti gbòòrò táwọn gbé tẹ̀sẹ̀ sájà kẹ́lá ṣe kí ni o ò ní. kátó wá tẹ̀sán máa fẹsẹ̀ aláìsẹ̀ fáwọn ìgbé à máa bá jùlọ mú ní ìdìbò náà báyìí ní òfin à nítorí omi ti ń bẹ káàkiri àwọn èèyàn ní ìdí òsì lọ́wọ́ ni kó ṣe kí ni o òbí èrè ìmí ìtótó dáa jù yẹn lọ olè yóò ṣe kí ni olè yóò béèrè bákan náà a tún wọ ìpè nínú tó wà nínú àǹfààní tá a rí kọ́nu áyà òun náà nípa wọ̀nyẹ̀ wò ní àlẹ́ fi mí náà wọ́n yẹ sẹ̀fì kóòn ọlọ́wọ́n ọba ìdí fi ọlá ó fi ìyẹ́pẹ̀rẹ̀ bá wọn jà ó sì fi àìní ọlọ́wọ́n fi kí wọn lára. bákan náà àwọn ẹ̀wọ́ ní bákan náà sáà gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ọlọ́wọ́n ọba ìdí fi ọlá ló tún fi bá wọn jà òun náà nípa ọlọ́wọ́n ọba ìdí fi ọlá ó tún mú wọn tẹ́rí sínú ìlú wọn lọ sábà fún náà láti kà fún ẹ pé ní tí wọ́n ṣe ni pé yẹ̀kúrú náà fi àyà ìlà wọ́n sá ìgbàgbọ́ sáwọn àmì ọlọ́ bákan náà wọ́n tún pa àwọn ànábì ọlọ́run tí wọ́n pa wọ́n láti dáadáa gbogbo wọn ti lè pa ànábì Musa alẹ́ ìsọ̀rọ̀ àti ìsọ̀rọ̀ láti pa gbogbo ọ̀nà ni wọ́n gbà láti fi pa ṣùgbọ́n lọ́wọ́ fún wọn pa ẹ wo gbogbo ọ̀nà táwọn tí wọ́n jẹ́ àwọn kòfáàrù náà wọ́n gbà láti fi pa ànábì sọ̀rọ̀ ṣé ìmúrí àwọn táwọn wọ́n ti kẹ́ òkúta lẹ́kẹ̀ẹ́ ẹ̀jẹ̀ sókè wọ́n ti sọ bíta níbi òdòdó tọ́ba tó kù tí wọ́n ti ní kó ti fara balẹ̀ wọ́n tàkà fẹ́ ti mẹ́lọ́n òun ó rí ní ìsìnkú ní ẹ̀bá òkúta yọ yọ jà lọ ànábì malẹ̀ mọ́lá kó ti bílẹ̀ àlejò láti sọ́nà tó fún ní wọ́n ti òkú rẹ̀ sọ́nà ní sùhánà lọ. ẹ ọ̀nà oríṣiríṣi táwọn yẹn bá pa náà ní sọ̀rọ̀ wa náà ọlá kámúra agbóhùn náà ọ̀gá ẹ má jà wá nǹkan tó ti gbé yọ ọmọ ṣe sábà bí pípa àwọn ènìyàn lọ ní pípa tẹnu ọbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ bá tiwọn jẹ́ ẹ ti jẹ fẹ́rẹ́ wọn síbi káwọn ènìyàn fẹ́ gbọ́dọ̀ wọn ṣé lágbájá ọ̀rọ̀ ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti lọ́ máa bú mi abẹ́rẹ́ ìgbẹ́ni tí ọ̀fẹ́ kí ẹ̀sìn ọlọ́wọ́n tẹ̀síwájú àwọn tí wọ́n gbé ẹ̀sìn yẹn dání lódodo ló ti sọ ní ọkọ̀ kọ̀ọ̀kan àti wọ́n bá yé wọn jẹ́ ebi ara wọn mùtàṣẹ̀tìdùn àwọn asábùrù olóò àwọn jamaatu ìdíkìlá tó tẹ̀lé wọn ó ti kọ́kọ́ bá àwọn apá àtẹnugbọ́rọ̀ wọn tó ń jẹ́ ní wọn ti bá wọn jẹ́ ṣé o sá sàgbàjọ ọ̀ ti ló bí jára wọn ọ̀sán àlàbàjọ ń kọ́ ọ́ wọn kúkú láì ti di wọn ìdá kìíní kan kìíní kan sọ ah máa dínkù wọn pè wọn ah ta ló fún wa kú àbí ni ọ̀ọ́. Oh, oh àìkọ ah, káwọn olùmọ̀kan sọ bẹ́ẹ̀ bí àfẹ́mí èmi nìkan ni wà á. wọ́n kó lè má yẹ dàrín tílẹ̀ ìmì máa rí padà àwọn òṣìṣẹ́ àwọn bá ti hàn ká àṣeyàwó àwọn òṣìṣẹ́ àwọn bá ti hàn ká àṣeyàwó. àfààní wọ́n kó lè má yẹ dàrín sílẹ̀ ìrìn máa rí padà. sọ fẹ́ nìkan tí ń pàpè ìmọ̀mọ́ra rẹ̀ ń pàpè ìmọ̀ra rẹ̀ pé áhà èmi gangan yunifásitì èmi gangan nígbà èmi gangan làwọ̀ àníbọ̀lá tó ti lọ kọ́mọ̀ kò tún sí mọ́. sẹ́mi pé báwo ti rí ni sọ fún ọ pé àrọ́ tẹ̀tẹ̀ àwọn bá bá ti àǹkà àdìyàwó àrọ́ tẹ̀tẹ̀ àwọn bá ti àǹkà àdìyàwó. nǹkan yóò ọ̀gọ́ bá ti à ń kẹ àṣìyá o àìmọye nǹkan ló pa ọmọ tó wọ́n dàgbé ní wọn wọ́n mọ̀ wá tó ti pa wọn. yàrá tó bá jẹ́ ibi táwọn lójọba ẹ̀sìn ni irú sàtúnṣe agbájọ rẹ̀ fún ọmọ àtẹ̀mí lórí ilẹ̀ mọ́ kápẹ́ ibi táwọn lójọba ẹ̀sìn ni ọ̀yà ká ti mú wọn kú àfìdàjẹ́ orí wọn sọ lórí. àwọn ọmọ tó tẹ̀lé wọn náà máa wó yẹn ní kúkú yíyé wọ́n pàdé ẹni kéyìí òkú dànù ni. wọ́n lẹ tá àbátà kan tá àbátà kan jọra ọ̀nà wàá tó di ẹni àbí àwọn sọ kéyìí ọmọ lérò bẹ́ẹ̀ ni. àwọn àdéhùn tí wọ́n lérò bẹ́ẹ̀ nínú àlàmà tó bá yẹn ìdáwó ti dàlẹ́ amúrò ìlànà ẹ̀rí àdé nínú ẹgbàá mi ìgbà ó sì ìdá ó sì ní dàlẹ́ amúrò ìlànà ẹ̀rí àdé pàǹtẹ̀lẹ̀ ìsára. káwọn má bàa lọ́wọ́ nínú ìpinnu pàtàkì ìjẹ́ àwọn ènìyàn lọ. ká má tẹ̀lé wọn ká má fún wọn lọ́wọ́ pẹ̀lú owó pẹ̀lú òye ká má fún wọn lọ́wọ́ ká tó bá tẹ̀ wá gbé ìdáwà sókè. bàbá aláwa náà má jà rí bẹ́ẹ̀ bákan náà má jà pẹ̀lú àná. Olùkọ́ni sọ̀rọ̀ kó ní iná lọ́ha fọlọ́bọ̀ fọlọ́ ìrọ̀ pẹ̀lú àtúntò lè rò ọlọ́run ti di àwọn kankan lọ́rùn àyè ẹ má ra wọn láàyè o wà á jà sódò dà kó sì pààlà táwọn kankan kan wàlá dá àjàdù ha ẹ má tayọ àlọ́ lọ ẹ má jẹ àtayọ àlá ọlọ́run ṣe pàtàkì púpọ̀ àbí ọlọ́run sọ fún àwọn ọ̀tá alábọ̀sá ń fẹ́ràn ẹ̀ kalimatani kọ́bí bàtàni àlẹ́ ìsáni sàbẹ̀dàni àbíbàtàni ìrọ̀lá وبحمده سبحان الله نعم ìbéèrè wọ́n yẹ yọ kàn lórí àsìkò àti àsìkò àkọ́kọ́ náà wọ́n yẹ béèrè wọ́n yẹ kàn lọ́wọ́ náà. Naam. Naam lẹ́tà lè ba yẹ pé ìyá ni ó ń gbé lóun àbí pẹ́ẹ́pẹ́ ẹ̀ lẹ́tà pé ìyá yọ nọ́mbà ìtọ́lẹ̀ fi ṣe lẹ́tà. lẹ́tà ọ̀rẹ́ lé àyè. náà rákà méjì yẹn ọ̀tọ̀ ni ọkọ̀ tó tán ní buha ó ti báyìí tọ́ba ti ti buha náà tó ti wá pé buha tó yẹ ló kù tòtòrí pé buha akọ́lù rákà buha ní rákà wà àtúbárùhá oníkíni àmánì rákà àti rákà mẹ́jọ àwòsàtò rẹ ìtọ́wà ní wàsàtò nínú rẹ òun náà nípìnlẹ o rákà ní títí báyìí tó ha tó méjì ló kéré mẹ́jọ lọ́pọ̀jù mẹ́rin lọ́wà ní ìwọ̀ntúnwọ̀nsì tó ojoojúmọ́ tẹ̀dá bá ti tẹ̀ tẹ̀ tó ha ló lè dé yàtọ̀ sí bí àwọn jàmáàtò lè hijira ọ̀sẹ̀ yóò yẹn ti sọ ẹgbẹ́ tó ha bí yẹn bá kéré àdúgbò lòyìn máa ń dé òun yapa sí àwọn àhàdìsì tó gbádùn tó lálàáfíà sanabi sọlọlá àdìsọlá sọ sọ rẹ rẹ yapa àwọn sàdé kódà ń gba sanabi sọlá ti ń bá àwọn sàdé sọ̀rọ̀ ó ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí o yìí tó tún gbé gbogbo ẹ ó náà nira kàtẹ́yìnì tó sọ lẹ́yìn máa tó hà láka méjì tó ti ń bọ̀ àti tọ́ba sí ìrìn àjò ìmọ̀ kiri kò sọ̀rọ̀ ìrìn mẹ́ ọ̀tọ̀ ní láka méjì sanabi sọlá máa ti tọ́ba dé láti ìrìn ọ̀tọ̀ sí ni ọ̀rọ̀ tó hà so náà sọ eléyìí ẹ̀ nípa yóò bẹ́ẹ̀ tó sì sọ́wọ́n tó sóbè tó wà mọ́ sílá títí tí ìyọ̀ tán dáadáa lọ́wọ́ àti kí ni o tó ṣe nàfìlà àtàbí tó tó jáde nínú mọ́tì yọ̀dà gẹ́gẹ́ tó ṣe hajj àti òmùra tó pé pé tó pé ha ọ̀yàtọ̀ sí sọ̀lá tó tó ha sọ̀lá tó tó ha lè ṣe nínú ilé ìyẹn sì lè ṣe ní mọ́tì òun sì tún ju rákà méjì lọ tó bá fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ mẹ́rin lọ́wọ́ àdìwọ́sowọ́sì mẹ́jọ wàlúù sọlá. àwọn ọmọ mi kì í ṣàlù ẹgbọn ọlẹ wàá fi fi tọ́ba jẹ́ yí pé kò rọrùn láti ti pẹ̀pẹ́ pé tọ́lá tọ́lá ẹ̀ ṣáà lásán ló kú tí o ti wọlé pẹ̀lú ìmáàmù pẹ̀lú ìyá mọ̀lẹ́yìn tí a ní a sọ pé kò kú ṣùgbọ́n tọ́ba rí báyìí wọ́n ti àkókò ṣòro pẹ̀tẹ́ tí ọba ti wá rí ibi tí ọba ti bá wọn wọlé tẹ̀sí ìyá mọ̀lẹ́yìn yẹn wọ́n jọ bẹ̀rẹ̀ rẹ̀ ọjọ́ parí ẹ̀ ọ̀dàlẹ̀ àmì ètò gbèjò ní kọjá pé gbogbo ẹ̀ látòkè kalẹ̀ ọ̀dà ní bọ́bá ìmọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àmọ́ tọ́ yẹn báyìí rẹ̀ dì ló ń wo ike ya ah, ládùúgbò àwọn táìmù báyìí ni wọ́n tó kì í sí àyè ṣùgbọ́n bàtọ́ wọn bá fi débẹ̀ ó súnmọ́ pé ìṣá yẹn ó ti ni o ó ti fẹ́ ó ti fẹ́ bọ́ fún wọn sáré kí ní jàmá níbẹ̀ yẹn fún wọn lè lè pàpà ní àdúgbò bóyá tó bá pẹ́ ó ti ti olè mọ́rọ̀ èwo ni èmi ọkọrin nǹkan ni tó di àkọrin subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ó là ń kọrin àkọrin. Ànábì sallallahu alaihi wasallam sọ pé kalimatani khafifatani ala al-lisan gbólóhùn méjì kan bẹ ó kúyẹ lórí ahọ́n sakilatani fil mizan ó lórí òṣùwọ̀n habibatan ila rahman ọlọ́run nífẹ̀ẹ́ sí méjèèjì ọ̀nà subhanallahi wa bihamdihi subhanallahi alazim.